الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ẹni tí ṣe ọjọ́ kẹrìnlá ọjọ́ kejì nínú oṣù rajab hijra fourteen forty one tó ṣe déédéé nínú oṣù february miladi two thousand and twenty-one látẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ti Jalsatul Basira láti inú tírà Muwatta ti imáàmì Malik a sì tún wà ní Kitabul Qur'an níbi hadith ẹlẹ́kẹfà wà nínú rẹ̀ pé wa haddathani an Malikin. النافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال إنما مثل صاحب القرآن كمثل صاحب الإبل المعلقة إن, إن عاهد عليها أمسكها وإن أطلقها ذهبت حديثي wọn náà ní àdìsí alákòókò lónìí Imam Malik sì mú wa ní Kitabul Qur'an nítorí pé ọ̀rọ̀ tó wá nínú rẹ̀ ó ní í ṣe pẹ̀lú al-Qur'an ẹgbẹ́ wa yìí wá láti ọ̀dọ̀ Nafi' mawla ibn Umar láti ọ̀dọ̀ Abdullah ibn Umar ọlọ́nkọ́ yọnu sí òun àti bàbá rẹ̀ wọn ibà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé innama mathalu sahibi al-Qur'an àpèjúwe ẹni tí a fún ní al-Qur'an kamathali sahibi al-ibil al-mu'allaqa ó dàbí àpèjúwe ẹni tó ní ràkúnmí tí wọ́n so lókùn lójú tí wọ́n so lókùn lórúnkún ni àpèjúwe ẹni tí ọjọ́ oní al-Qur'an ó dàbí àpèjúwe oníràkúnmí tó so lókùn lórúnkún in ahadaha alayha tí ẹni tí ó di okùn ràkúnmí tá a fi so ràkúnmí lórúnkún tẹni tó dì mú bá dì mú dáadáa tí ó gbàgbéra sọ sílẹ̀ àmsakaha ràkúnmí yẹn ó máa pẹ̀lú rẹ̀ wa in atlaqaha tó bá sì sọ okùn sílẹ̀ rẹ́hẹ́bẹ̀t lè lọ ní ràkúnmí ọ̀lọ́ o. àdìsí alimami Bukhari àti Muslim àwọn náà gbé jáde ọjọ́ àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alaihi wasallam nù àdìsí wọ́n fi ń yé wa bó ti ṣe pàtàkì tó pé ká rí nínú àlùmọ̀ yìí àwọn ẹni tó ṣe pé wọ́n ha alukur'an nítorí pé ha alukur'an akaramakumullah wọ́n bẹ lábẹ́ sísọ tọ́lọ́mọ bá sọ pé wọ́n sọ alukur'an inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun dájúdájú àwa la sọ alukur'an kalẹ̀ àwa la sọ nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa sọ orí ńlá fún àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam èyí tí wọ́n ṣerú rẹ̀ fáàlùmọ́ tó síwájú nítorí pé ìwé tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fáwọn ẹni tó síwájú yẹn bí at-Tawrah al-Injil az-Zabur ọlọ́run fún àwọn ẹni tó sọ̀kalẹ̀ fún sọ́ni ẹ̀yin tá a sọ̀kalẹ̀ fún ẹ̀yin lẹ́sọ̀ọ́ torí ẹ̀ lọ́lọ́ ti sọ nínú Suratul Ma'idah wọn níbi mọ̀tàfẹ́lú min kitabillah wa kanu alayhi shuhada nípa ń tá a fún wọn sọ nínú tìrọ̀ lọ a fún wọn sọ yàtọ̀ ní sáà alukur'an ọlọ́run sọ pé èmi ni mo sọ èmi ni màá sọ ìdí nu tó fi jẹ́ pé la ya'tihi al-batilu min bayni yadayhi wala min khalfihi ìbàjẹ́ kò lè wọnú alukur'ani gbáwájú àbí gbẹ̀yìn rẹ̀ kápá àwọn nìkan ń gbèrò láti ṣàfikún bẹ́ẹ̀ wọ́n á lè rí ṣe kápá àwọn nìkan ń gbìyànjú àti ṣe àdínkù nínú rẹ̀ wọ́n á lè dínkù nítorí pé kìí ṣe kó o lè rí ṣe o wá ṣe ṣùgbọ́n àṣírí rẹ̀ ó tú àṣírí rẹ̀ tú àwọn mùsùlùmí ti mà wípé nítorí ọkọ yìí báyìí kò rí bẹ́ẹ̀ torí lẹ́sẹ̀ rí pé táwọn míì tí wọ́n tẹ̀lé ìlànà àyẹ̀wò fínífíní tó jẹ́ due process tó máa ń tẹ̀lé nígbà tó máa ń tẹ alukurani jáde eléyìí tó mú kí àsáwọ̀ gbólóǹkan sáwọ̀ bẹ̀ àdínkù gbólóǹkan kọ́ ṣẹlẹ̀ sí àyàfi kí n tí wọ́n tẹ̀ jáde nǹkan má ti rọrùn tó bá ti rọrùn lẹ́rìí kí táwọn mùsùlùmí bá ti gbá mọ́ ní àkẹ́sì alukurani tọ́lọ̀ lélẹ́yìí nítorí pé àdínkù wọ̀ bẹ̀ àfikún wọ̀ bẹ̀ subhanallah to tó túmọ̀ sí ti sọ alukur'an nínú sísọ rẹ̀ àwọn olùmọ́ni òun náà ni àwọn ẹni tó hà alukur'an bí wọ́n ti ṣe tó láyé wọ́n pọ̀ jọjọ láti gbogbo ẹ̀yà gbogbo òlu gbogbo ọ̀há alẹ́ ayé iná láti lẹ́ni tó hà yíha eléyìí tó ṣe é ké kò ń bá nítorí pé báwo kúránì ti ṣe rí ni pé káì Allahu akbar tó bá ti gbólóhùn kan gbé sọ́kàn ò ní gbádùn tó bá ti fáwọ̀ tó sì pè fún wáwọ̀ àbó ti wáwọ̀ ó sì gbé sí fáwọ̀ ò ní gbádùn ambosibo ti pé gbólóhùn gbólóhùn ló gbé síra wọn ò ní gbádùn iná náà ti sọ pé inú tí ó máa ń mú kí hàl àti mímójútó kó le òun náà làwọn àyà tó jọra wọn òun náà làwọn àyà tó jọra wọn ọlọ́run sọ nípa nǹkan kan báyìí níbi kan ó ní bó ṣe sọ ó tún sọ nípa rẹ̀ ń bomi ó ní bó ṣe sọ àwọn ìyàtọ̀ tó wà nù gbólóhùn tó lọ́run ẹlẹ́dàá wa lò láti bíi sí bíi hun ó máa ń mú kí àti sọ àlùkùránì kó le fẹ́ni tí kì í bá ké lákètúnké tí kì í bá kà lákàtúnkà láti gbàdégbà. ṣùgbọ́n orí ńlá ọlọ́run ti ṣe fún wa lára alukur'an wípé ó láti ha ọmọ wa kéékèèké tó bá kó wọn sórí fún ha alukur'an ọmọ ha àwọn àgbàlagbà táwọn náà bá fi ọpọlọ síbi fún àwọn ha alukur'an àwọn náà ha torí rẹ̀ nínú ìwádìí àwọn olùmọ̀ pé kò sí ìyàtọ̀ láàrin rírí alukur'an ha ní rọrùn. láàrin ọmọdé àtàgbàlagbà lópin ìgbà tẹ́kíní kejì wọn bá ti fọpọlọ tí tó ń fẹ́ sí. ǹjẹ́ wọn pé táwa ah, gbàgbọ́ ni pé wọ́n rọrùn fọmọdé láti tètè hájú àgbàlagbà lọ. ìńtàgbàlagbà ń fi àsìkò àtọpọlọ rẹ̀ ṣe lọ́pọ̀. àwọn ni sọ̀wárì tí máa gbé ọpọlọ ẹni kúrò nídìí ń ta fi síwájú tí ò ní jẹ́ ká tètè há. kí lọ́mọdé fẹ́ sọ fún ìfiwájú? ìjà ọjà ní ta ni àbọ̀jà ní rà ọmọ ní tọ́ ni àbọ̀mọ ní wò torí ẹ̀ ló ti jẹ́ pé ọmọdé ò ní nǹkan míì tó fi síwájú ó lè rọrùn fún láti tètè há ju àgbàlagbà lọ ṣùgbọ́n àtọmọdé tó há alukurani àti àgbàlagbà tó há alukurani à ń bùkátà ká má kàn dúró lórí pé mo ti há nítorí pé mo ti há ń gbogbo èèyàn náà ti kọjá gbára rẹ̀ kọjá rí ṣùgbọ́n mo há ó sì ṣẹ́kù èèyàn tó ṣẹ́kù lọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ iye èèyàn tó ti há rí torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn òbí eléyìí kò yí ọ̀pọ̀lọpọ̀ òbí inú wọn ti máa ń bínú tí wọ́n ti nú bí lórí ọmọ nígbà míì nípa àwọn fi ọmọ sí ilé ẹ̀kọ́ tahfidul Qur'an ọmọ sì ṣe bí ọdún mẹ́ta mẹ́rin ó kéré sí àbójú bẹ́ẹ̀ ló fi hal Qur'an inú àwọn ń dùn àwọn ń yọ̀ tẹ̀tẹ̀ ṣùgbọ́n ní tó bani lọ́kàn jẹ́ òun náà nípa Qur'an yìí á wá àrímá lọ́dọ̀ ọmọ nítorí pé kò lè ka nǹkan kan mánú alukurani ní ìsìlá ìjẹ́ kó tún lọ wá alukurani kan sẹ́bi ọmọ wa ni kìí sẹ̀bi rẹ̀ ó ti hana okùn kọ́ wa sọ ọ́ ha kọ̀ sọ àìsọ́ mu ta ma lọ́wọ́ nígbà tí ń ta wá yẹ ká sọ tá a sọ tó ta ma wa lọ́wọ́ ṣé àìsọ́ kọ́ yẹ ká pẹ̀kẹ́lù àìsọ́ lọ́ yẹ ká pẹ̀kẹ́lù nítorí pé àkùránì fúnra rẹ̀ kò ṣẹlẹ̀ fè òun téèyàn bá ha asúré tètè ya nílẹ̀ nílẹ̀ alukur'ani ó máa ń sáré tètè ya ni àyàfi kí ìwọ tó ha kọ́ ọmọ sọ̀rọ̀ alẹ̀ nítorí pé tí wọ́n bá ti lè sọ̀rọ̀ alẹ̀ ọ̀sọ̀rọ̀ alẹ̀ pinrin tẹ́lẹ̀ náà ń fẹ́ yọ yọ sọ ọ́ lẹ̀ lójijì ni torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá ha alukur'ani kò sí sinmi máa o kò sí sinmi máa àfikún ọmọ ẹ ṣe mùrọ̀jà àtúndẹ̀ ìmà. àtúnyẹ̀wò gbogbo túnké àkélákètúnké àkàlákàtúnkà eléyìí ló fà á ló fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ níbi tí ọlọ́run bá ti fẹ́ nìkan ṣe kò ń gẹ rírà alukurani wọ́n á máa gbìyànjú àti di lè má mú mọ́ṣáláṣí kan nítorí pé látàrí kó di lè má mú yẹn ó láǹfààní pé gbogbo ohun tó ń ṣe mùrọ́jà òun tó ń kà látàtúnkà òun ké látẹ̀túnké nínú sọ́láàtì rẹ̀ tó bá tún wá di kìyàmù lẹ́yìn wà á tún máa fi ṣe mùrájà iye jútù mélòó lọ́ọ́ máa ké lóru nínú àwọn sọ̀làwátì rẹ tó ń bá ń ṣe tó o bá ti jákùn tó ń bá ń ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ wà á rí pé láàrin àwọn ọjọ́ péréte gbogbo àlùkùránì láti bẹ̀rẹ̀ dópin ọ̀ ń kà láti inú nǹkan ọ̀há níta ń bá ń sin kà lákàtúnkà á máa ṣòro kíká gbàgbé. ó dùn kótó di pa alukur'ani yẹn dúró lórí rẹ dáadáa torí ẹ ẹni tó bá ha alukur'an ọ gbọdọ níye abala kan nínú alukur'an eléyìí tí wọ́n máa kà lójoojúmọ́ eléyìí tó ṣe wípé yọọ máa jẹ́ àkàtúnkà fún nínú ìgbésí ayé rẹ̀ ó lè sọ wípé júzù kan ló wọ́n máa ké lójoojúmọ́ so láwọn ké júzù kan. tí máa ń ké lójoojúmọ́ láàrin ọgbọ̀njọ́ èèyàn ti kí dà ẹni tó fẹ́ máa ké júzù méjì láàrin ti ké gbogbo alukurani dà ẹni tó bá ti jẹ́ pé méjì ni òun náà ń gbà dábàá irúsù méjì yọ parí àbí lọ wọ́n kẹ́dẹ̀ àmọ́ pé ní nǹkan mò ń ẹ sì gbogbo oníkálukú náà àwọn mùsùlùmí náà a níwọ̀n bá nǹkan kan tá a hánú àlùkùránì ó lè má gbogbo ẹ oníkálukú ní iye àdìsá kan tó há iye àhàzáàbù kan tó há tó yẹ gbogbo àwọn nǹkan tá a há yẹn á gbàgbé rẹ̀ nítorí pé ìbànújẹ́ tí ń bẹ́nu kọjá rí tó bá bá lọ́mọ rẹ̀ bá alukurani inú iṣẹ́ tó wà ti ní kẹ́rì pé lójoojúmọ́ ẹ̀ ń mú ọmọ yín ṣe mọ̀rọ́jà kìí sì ṣe mọ̀rọ́jà bó bá ti ṣe wù ó mọ̀rọ́jà ó ṣe fún ni kan ó gbọdọ ṣe mọ̀rọ́jà rẹ̀ lójoojúmọ́ máa ṣe àmójútó ẹ máa tó bá sì pé yọ ka kan yọ kọ kan lábẹ́ monitoring ti yín tẹ́yìn gba alukurani lọ tí wọ́n máa ké tẹ́yìn máa bá wò èsì kíkẹ́ sílẹ̀ nítorí kọ́ mi yẹn tẹ́ rí yìí báyìí òun máa fẹ́ ní tí ọba fún láǹfààní àti lè fẹ̀yìn ìyẹn fẹ́ wàhálà àmọ́ tẹ́ bá mu lórí tẹ́ bá mu lọ́rùn oní ọ̀padà rẹ́rìn nígbẹ̀yìn ọ̀rọ̀ nítorí yóò rí pé alukurani yẹn dúró lórí ohun dígbé ìgbàgbé ọ̀wà mi àwọn olùmọ̀tá ń kọ́ tíra oríṣiríṣi nípa pé ìfọ̀tà fọ́gùn kùrán wọ́n máa ń sọ ń bẹ̀ ní àlè gbogbo wọn ẹnu wọn kò lórí ọ̀rọ̀ yìí wípé kí ló dé tó fi jẹ́ pé fatiha ó rọrùn fún gbogbo mùsùlùmí láti ké mùsùlùmí ẹ̀ka fatiha kọ́kọ́ tẹ̀ wọ́n ní kí ló dé wọ́n ni ó ti pọ̀ jù lójúmọ́ mùsùlùmí ó ké nígbà mẹ́tàdínlógún ìgbà mẹ́tàdínlógún lójúmọ́ kan èyí tó túmọ̀ sí pé àti gbàgbé rẹ̀ kò lè ṣeéṣe kí ló dé táì ké gbogbo alukurani náà bẹ́ẹ̀ kọ́pọ̀ bá wọn. àyè máa ké kọ́pọ̀ bá wọn òun ló fà tó fi jẹ́ kí gbogbo ń ta aláǹha à ń gbàgbé. èyí túmọ̀ sí pé ẹni tí ó fẹ́ máa gbàgbé alukurani tó bá há ìyànjú tí ó gbà òun náà ni kó dín àwọn nǹkan míì tí ń gbàsìkò rẹ̀ tí ń gbàsìkò rẹ̀ jẹ́ kó dín kó máa wá lo àwọn àkókò tó ní kó máa lò wọ́n fún àkétúnké alukur'an eléyìí ọ̀ràn lọ́wọ́ láti jẹ́ kó lè sọ alukur'an lọ́dọ̀ rẹ̀ alukur'an a máa fọpọlọ ha o ìdí inú dáná bí sọlọ́lá àti náà fi ń sàpèjúwe àpèjúwe wọn fi ń ṣe wá lójú kòkòrò ni pé àpèjúwe ẹni tó ní àlùkòrò àn àpèjúwe alálùkòrò ààní kìí ṣẹni tó gbé lọ́wọ́ kìí ṣẹni tó rí kanú rẹ̀ tí wọ́n bùn o kìí ṣẹni tó ní kanú rẹ̀ láìbírì rẹ̀ o àpèjúwe alálùkòrò ààní tó ti ha nítorí sọ yìí kọ́rẹ́jẹ mọ̀ kọ́rẹ́jẹ lọ́kọ́rẹ́ àtẹni tí ò tí ì ha gbogbo ẹ̀ tó ń ha nínú rẹ̀ alákùránì ni wọn náà nítorí ọwọ́ wọn bá tọ́ ha ìbá alákùránì ni àpèjúwe wọn tí wọn ò bá fẹ́ kí n táwọn hàn kọ́sá lọ má wọn lọ ẹ bùkátà láti lọ máa hàn tú rọ́ ọ̀hán hàn tú mu wípé tó bá ti mú hàn tú ò ní gbàgbé wàá gbàgbé kọjá bí káfù hàn tú kíni àbẹ́lòmíì wọn lọ gún kínní kan fún bí edu wọn ni kọ́ máa fi fọ́kọ mu fáhámù ni ọpọlọ rẹ̀ ọ̀ àfi bí àdá tí wọ́n ti pọ́n tọ́dún mẹ́wàá sáàmù akéwìn náà ṣáàpù irọ́ lásán àkàràmọ́kùnmọ́lá nígbà tó lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa fẹ́ kọ́ wa ní tá a máa ṣe tí mo fi máa wá fún wa tágbọ̀ yóò fi máa wà kí ni ọlọ́wọ́ bá sọ fata'ala Allahu al-maliku al-haq fala ta'jal bil-qur'ani min qabli an yuqda ilayka wahyuhu wa qul rabbi zidni ilma rabbi zidni ilma iná lọ́lọ́ ní ká máa wí kó fi lè sàlékún mà fún wa yà rọ́bì mo ti hàn kúránì ìfẹ́ gbàgbé yà rọ́bì mo hàn súra ìfẹ́ gbàgbé ọ̀nà wo ní ń gbégbà ànábì ní kọ́ alẹ́ kọ́ yìí. ó ní àpèjúwe ẹni tá a fún lálùkùránì kò bá jẹ́ gbogbo ẹ̀ ló ti há kò bá jábàlá kánú rẹ̀ ló ti há ó kéré ní tàbọ̀ pọ̀ àpèjúwe rẹ̀ dàbí àpèjúwe ẹni tó ní ràkúnmí tó ti wá fi okùn dé ràkúnmí yẹn lórúnkún nítorí tó bá fẹ́ tó bá wá ṣe ràkúnmí pẹ̀lú ẹ̀kọ́ọ̀lì okùn tí wọ́n máa fi dè lórúnkún ràkúnmí á máa tètè yọ ẹsẹ̀ kúrò nínú okùn nínú àdìsí mi anábì sallallahu alaihi wasallam ẹ mójútó àlùkùránì yọ ẹni tó bá akọ mójútó torí á máa tètè sámánì lọ́wọ́ ju bí ràkúnmí ti ṣe máa ń yọ ẹsẹ̀ nínú okùn tí wọ́n máa fi dè lọ ẹ máa ti di ràkúnmí tẹ̀ bá yára ó ti yọ ẹsẹ̀ o àtàní tàbí fẹ́ di òmálẹ̀. tó àpèjúwe rẹ dàbí àpèjúwe bàbá oníràn fún mi nì tó ti fokùn tá a máa fi ìdè tó fi só ní orúnkún tó o bá mókun lọ dáadáa kó o sì má gbàgbé pókun ràkúnmí ló mú lọ yìí ràkúnmí ó sì máa bẹ pẹ̀lú rẹ̀ tó o bá ti gbàgbéra tó o sokùn lẹ̀ ràkúnmí ọ̀lọ́ ni o torí kò sí nǹkan kan tí ń fẹ́ kó di òun mọ́lẹ̀ bẹ́ẹ̀ làlùkùránì rẹ̀. tó ti kọ hal Qur'an ó sì ń ké lákètúnké ọ̀ ń kà lákàtúnkà pẹ̀lú ọlọ́run nígbàgbé torí pé omi lóòótọ́ lọ́ọ́ máa pẹ́ kó tó dórí tiẹ̀ pẹ̀lú mùrọ́jà rẹ̀ tó ń ṣe àmọ́ kò ní í jọpọ̀ òkè rárá o ò ní dàbí ẹni tí ọ̀pẹ̀ kẹlù rárá ìgbàgbé tiẹ̀ lórí nǹkan kò ní dàbí ìgbàgbé tẹni tí kì í ṣe àtúnké rẹ̀ tọ́ba tí wàá sọ ọ́ lẹ̀ yóò lọ ni o ní ìsìtì yẹn bá ha nǹkan kan náà Kùránì lónìí ọ̀hà láàárọ̀ ọlọ́run ọba nínú àánú rẹ̀ ó rí i pé yóò mú kọ́ ọmọ gbọ́ nínú orí rẹ̀ lónìí títí ọ̀sán ọmọ gbọ́ títí alẹ́ ọmọ gbọ́ títí kó tó sùn tó bá fi lè sùn májú tó ní nǹkan kan tó ṣe sí tó há lónìí láti dè mọ́lẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run ó lè wá sí lọ́la pálukùrán ni ṣe rí nu àmọ́ tó bá ké bó ṣe hàn ó fi gbogbo òru òní ó fi sùn ó jí lóru ó sàlùwà láàrin ó bẹ̀rẹ̀ sí ní ti sọ̀rẹ́ kí òwúrẹ́ tó wọn á ké nínú kìyàmù léèlú rẹ̀ yẹn ó wá jẹ́ ń tó lò ti hàn. so bó ṣe pọ̀ bó ṣe kúrú tó ń ké láti tún ké bóyá rákà tó fẹ́ ṣe rákà mẹ́wàá ni kó fi wítìrì tó fi parí rẹ̀ nítorí wá hàn tó lè ké kan lọ àmọ́ torí kó ọmọ gbàgbé gbogbo òdúró kọ̀ọ̀kan nídúró mẹ́wẹ̀ẹ̀wá òun náà ké pé yóò lórí rẹ̀ dígbì ni di lọ́la tó la fi tàná. àti tọ́lá àfi tàná àti tòní tọ́wọ́ àfi tẹ kìyàmù lẹ́yìn lọ́la subhanallah ó rí i pé ó tún dúró èyí tó ti kọ́kọ́ hàn yóò tún dúró digbí. tó bẹ́ẹ̀ ni téèyàn hàn lèèyàn ṣe ní gbàgbé mọ téèyàn bá ti kà látàtúnkà tọ́ǹkà náà lọ́pọ̀lọpọ̀ wá sọ pé à ah, alhamdulilayi wọn ti ha alukurani ah, bàbá kan sọ pé à fọlọ́n tó ti ha alukurani àwọn ọmọ tó fọlọ́n jọjọ kó ti ha. kí ló dé nítorí mo ti ha èmi ń ṣàtúnyẹ̀wò ó sì ha ọha rí ńlọrọ rẹ ọdà ọdà bíi olùmọ̀ tó ti kú ni táwa gbára sàárì rẹ kọjá wọn á ní ah, olùmọ̀ lágbájá ni súnré wọn ní olùmọ̀ báwo pé wọn jẹ olùmọláyé wọn mo rò pé wọn jẹ olùmọláyé wọn ní ìsìngbà tí wọn náà alukurani táàrí lórí rẹ mọ ọjẹ pé o ti ha alukurani rí lọjọ. kan wàláhì mùsíbà ìbànújẹ́ wà ń bẹ̀ gan o níbi tó bá rántí wàhálà tó ṣe kó tó rí ha tó bá rántí iye àìsàn tó bá rántí iye ìpébimánú tó ṣe kó tó rí ha tó bá tún wá wo àwọn ọmọ táwọn ń ha lọ́wọ́lọ́wọ́ táwọn ò tí ì rí ha tán tí wọ́n wá rántí kí wọ́n náà ti ṣe bẹ́ẹ̀ rí amó ti gbàgbé èèyàn fẹ́ sàn jẹ́ kọ́dọ̀ ò ní fẹ́ dún bẹ́ẹ̀ ọmọ pé ah, ẹja kọ̀m̀bì ẹja kọ̀m̀bì wọ́n lé ọ ní ṣe ń lé ọ̀nà nítorí pé wọn náà o ti ní achievement àmọ́ ti bàjẹ́ sòkè wá rọrùn níbi yẹn rí pọ̀pọ̀lọpọ̀ ọmọ ti alukurani ló kọ kó ti harí tòtò máa ní kábíkà lónìí ní ìfẹ́ mọ̀rọ́jà mọ̀rọ́jà àfọ́mà o ìcáàdẹ́tò lẹ́fọ̀ mo rò pé yẹ wa ìcáàdẹ́tò lẹ́fọ̀ kéde mọ̀rọ́jà nìyẹn nítorí pé dáńpé mọ̀rọ́jà mo náà ní pé mo ti kà á ti pẹ́ àmọ́ tí mo bá ti kálẹ̀ kan báyìí ó tún ti padà sórí mi sẹ́ńtì máa tẹ̀lé nu mo rọ́jà àpọ̀ òun tún tún á nítorí kóòtù orí kóòtù gbé e, gẹ́gẹ́ bó ṣe há ríjọ́ àkọ́kọ́ láyé rẹ bẹ́ẹ̀ ló tuntun há ọkàn lè rọrùn tún há ju tẹni tí ò há rí. ẹ jẹ́ ká mú tútú alukur'ani ti ń bẹ pẹ̀lú wa mo níyàtọ̀ bẹ láàrin sísọ alukur'ani lẹ́yìn tá a bá há pẹ̀lú sísọ nǹkan míì tá a máa forí ha nísìn wọ́n ṣe fíìmù kan nínú àwọn fíìmù yẹ̀yẹ́ tí wọ́n máa ṣe yún ń wá lẹ́nìkan òun ni bàbá olóògùn nínú fíìmù yẹn bàbá olóògùn wọn wá ṣe kóhùn àti bàbá olóògùn míì jà wọn wá pàdé lóríta kálukú wá ń janu jàbùn so ọ̀fọ̀ tí kálukú wá ń pa wọn kìnìkan ní tẹ kìnìkan ló dé kìnìkan kìnìkan ní tẹ kìnìkan ló dé kìnìkan níjọ táwọn kìnìkan àwọn arúgbó mẹ́ta lọ́wọ́ à ń bẹ̀ nígbà àwọn pàdé ẹ̀rí pé bó ṣe há sórí fẹ́rẹ́ fi ọ́ léèrè lẹ́yìn ọdún mẹ́wàá ó tún máa wù ìsóni torí pé súnà ṣètọ́nù nìyẹn kútùbà ṣètọ́n wọ́n rí pé ọ̀há àbàjẹ́ ni tọ́mọ ṣé ní tí mo ti láti pé ilé gbàgbé láíláí àlùkò àwọn orin tẹ́ ẹ ti gbọ́ láti kéékèèké kí ló dé tẹ́ gbàgbé rẹ̀ ẹ pé kò nídìí mùrọ́jà ṣètọ́ bẹ lára àwọn orin wàláhì tẹ́ máa gbé sílẹ̀ kan tó bá kọjá máa ó mú kankan mú àti kọ́ lọ́wọ́ bọ̀ ha kọ́ parí kò ní parí o lórí wọ́n ní eh, yọ̀ǹgbà yọ̀ǹgbà eh. ó lórí rẹ̀ ọmọ kan eh, yọ̀ǹgbà yọ̀ǹgbà òkè kùránì tó wá gbọ́ kí ló dé tó ń sá lọ. wàláhì mùsíbà nísìnyí ẹ wo àwọn bàbá bàbá láyé jọ ń ra àwọn lórí so àwọn ọmọ ọkọ àwọn tó ń àwọn ọmọ wò pé bóyá ń gbà mí wọ́n fẹ́ fi bá àwọn ìyàwó wọn wí nítorí pé àwọn orin dá ń kọ fáwọn aláṣejù òjò wúbìrin gbogbo ẹ̀ wọ́n lè rà àwọn bàbá yẹn wọ́n máa gbé sí so bàbá náà ti gbogbo ẹ ti wà lórí ẹ o bàbá ọmọ kò ń fa burú sàwọn ọmọ so báwọn ṣe ń gbé rẹ́kọ́ọ̀dù sí subhanallah ọmọ òde ha gbogbo ẹ wà láàyè kọ́dà bí wọ́n bá ṣe lùlù ọmọ òtún lù tí wọ́n bá sọ fèrè yóò tún fẹnu fún wa lẹ́yìn ọgọ́rùn-ún ọdún tí yẹn bá sẹ̀mí dìgbà náà wàhálà ìtàn bá bí jọ́ mọ̀ sọnù ẹ̀rẹ́ lomi gbà tó fẹ́ kú tó sọ pé kọ́sọ láìra ìlọ́la orin lìgálí mùkáíbà ní kọ́. kí ló dé. torí ni bàbá rẹ̀ ń gbé sétí rẹ̀ láti kékeré nígbà tó náà tó dàgbà lìgálí mùkáíbà náà ní kọ́ ká. ìgbà tí kúdé ń kọ́ sọ láìra ìlọ́lọ́ ni máa sọ <laughs> mùsíbà wàláhì mùsíbà torí ẹ̀ náà la sọ pé ẹ̀yin èèyàn àwòyí ẹ̀yin yí ìlànà tẹ̀ ń gbégbèsè ayé yín gbà padà mọ́jọ́ ó dàbí tàwọn bàbá bàbá tí wọ́n kọ́ ọ̀nà kan àbọ̀nà míì gba tàwọn ọmọ wọn jẹ́ láìmà ẹ̀yin ẹjẹ́ ọjọ́ sàlùkùrọ̀ áàní lẹ́ ń gbé sí rédíò yín nínú ilé yín. káwọn ọmọ yẹn ọmọ gbọ́ pẹ̀lú ògbó kódà kó ṣe pé wọ́n yẹn tètè há wọn bí wọ́n ṣe máa tètè há wọn tọ́mọ bá ń yóò ṣe rere láyé rẹ yóò ṣe ìrànlọ́wọ́ gidi nínú ìgbésí ayé ọmọ ó lè òfin nígbàgbé láìláì so kí fífi wá jẹ́ pé bí ọ̀jọ́ jùjú ajẹ́ fújì gbogbo ẹ̀ náà làwa kó kalẹ̀ tẹ̀sí rí ibi tí jàǹbá ti ṣe wá lọ́pọ̀lọpọ̀ làwọn obìnrin tí kálukú ń sẹ́fà nítorí pé àwọn obìnrin wọn yẹn ó kéré púpọ̀ nínú àwọn ètò lẹ́sìn àwọn èyí tá à ń kọ́ lẹ́sìn tí ń bọ́rí bọ́rọ́ àwọn lọ́pọ̀ jù wọ́n sì ní òwú tí ìyá bá gbọ̀n òun náà lọ́ọ́ máa rí ọ̀ràn ìyá tí ń wò pẹ́sìn ò pé òun ìyá tí ń wò pé wọ́n bàbá tó ọlọ́ọ̀ náà gan kí ló fi dà tó pé ọ̀rọ̀ ọ̀rọ̀ méjì tí sọ orin òfò yìí ni tó lẹ́fẹ́ ọmọ náà rí ọmọ náà ti dànù ọmọ àti máa pẹ́ lọ́wọ́ ìyá ju bàbá lọ òun náà ni ọmọ gbọ́ ọmọ gbogbo gbà ntí máa ń rọ ọ́ sọ́mọ yín lórí ló lè là yín ló lè gbà yín ronú o tó fẹ́ ọgbọ́n yẹn ọlọ́tí lóbìnrin kan tó propose wọ proposal rẹ dáadáa fẹ́ni tó yẹ kó fẹ́ lọ fẹ́ fẹ́ torí pé gbogbo ṣòkòtò ti rìn àbí òye yín olójú bọ́tà irọ́ burúkú tó ń gbé ká tó gbẹ́ ọ̀padà rókòdoro. torí kìí ṣe tó kó obìnrin obìnrin bó ṣe rí ìlànà ṣe ń fẹ́ nana mùsùlùmá àti ìlànà sọ fún ọ fọrọ gbèdá ti dì í tẹ̀lé ìbàdí ẹ̀dá ẹni tó lẹ́sìn ní kan fẹ́ ẹjẹ́ bẹ̀ wá di òmúlẹ̀ mọ́fò ẹni tí ó ràn ọ́ lọ́tà àwọn ọmọ rẹ̀ ó fi jẹ́ nǹkan gidi ẹni tí ó jẹ́ lógún kọ́mọ ó jẹ́ ẹlẹ́sìn bó ṣe ń wù wọ́n náà ńlọ́jà so ara ń tọ́lọ́ sì torí rẹ̀ ṣe ká fún obìnrin lẹ́tọ̀ọ́ náà nù nítorí wá ti rí kélé yìí báyìí ní ti bá pẹ́ nínú ilé rẹ̀ yóò dá méjì life and future tí a ti tàwọn ọmọ rẹ̀ òun ò ní nǹkan kan fẹ́ sí ṣe sòsánù pé kí wọ́n sọ fún ṣètọ́ nìkan yẹra síná kò lè kò sí kò ní lè fi torí ẹ̀kọ́ máa ń ló lè bá àjẹ́ nǹkan gidi ẹ máa wo ara ta lẹ ti fẹ́ lọ́mọ náà ọmọ tó hàlùkùránì ní ìṣòro ńlá ni nàá. ṣùgbọ́n báwo ni ó ti sọ alukurani eléyìí ní nǹkan tó le jù aláwọn àgbàlagbà tó dàgbà gidi kó tó di pé wọ́n há alukurani so ìmáàmù kan wà nínú àwọn ìmáàmù mọ́tíláṣí wa sallallahu alayhi wa sallam wọ́n ń pè ní azahim azahim yìí báyìí àgbàlagbà ọjọ́ orí ni bàbá yìí fi há alukurani. ọ hà ha gidi tóun náà tó ń bẹ náà ti máa ṣe wa ní Madina wọn kọ àwọn tó gbogbo alukurani táwọn òun náà bẹ náà ti máa ṣe tó ń torí ẹ mo lè má rí nǹkan múngbà mi mo lè gbìyànjú àti mo kí n má kankan ni ọdá ìsinyìí mi rí gbogbo ẹ̀ àmọ́ mo rí díẹ̀ àmọ́ sẹ́rí tó jà ní pé tí mo bá hàn kí n ké láti sàwọn olùmọ̀nípa al-qawaid al-fiqhiyya wọ́n ní àwọn nǹkan kan bẹ gan tó ké ṣíṣe rẹ̀ bùkátà níyà kó tó jẹ́jọ́ sìn tọ́lọ́ fún yàn ládàá lórí ẹ̀ nínú rẹ̀ ní kíkẹ́ al-Qur'an ó bùkátà kan dàníyà sí kíkẹ́ al-Qur'an kó tó gbalada li'anna qira'atahu la takunu illa ibada gbogbo kíkẹ́ al ò lè jẹ́ nǹkan kan àtijọ́ so ẹ ma mọ̀ pé tó bá jọ̀gbìn ìdàgbìyàmà nínú ìsìpẹ̀ tálùkùránì tí ó tọrọ fẹ́rú lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ̀gbìn ìdàgbìyàmà òun náà ní pé wọ́n èmi ní mi fi lọ́rùn ati lọ́sàn àti lóru kíké ló mi gbogbo ògbà. tàlùkùránì ọ sọ pé kọ́lọ̀run ẹlẹ́dàá kọ́ gba ìpè òun lórí rẹ àwọn èké bóòlù tó fún nígbà tá a ti tá a bá ti kó ti parí nì wọ́n sọ fẹ́ni tó ní alukur'ani lọ́jọ́ ọ̀gbìn náà kì í àgbà pé máa ké gẹ́gẹ́ bó ń ṣe ń ké láyé ibi ọba lè kéde ibẹ̀ ní kórè ọ̀gá tó lálùjẹ̀mẹ̀. ajẹ́ pé ká máa ké láti tún ké nǹkan ọ̀rẹ́ ni ọ̀dọ̀ èmi ti ra mi rí máa ké jálùkùránì lọ́kọ́ máa ké ìwọ náà alálùkùránì ni ọ́ nítorí pé kọ́ ọmọ sì torí pé mo hàn mí rí á kọ́ wá pàtì lápàtì tán nítorí tí yẹn bá ṣe bẹ́ẹ̀ ó ṣera rẹ̀ tí yẹn bá ṣe bẹ́ẹ̀ ó ṣera rẹ̀ alukur'an kò sáyè fẹ́nikẹ́ni láti sọ pé mo ha mo wá gbàgbé rẹ̀ ọ̀dà mi ò rí ha ò ní àròyé kan tó lè wí fọ́lọ́ nígbà tó o máa ké àǹbùkátà ká máa ké jàmáà. àdìsí yìí ànábì sallallahu alaihi wasallam fi ń kọ́ alẹ́ gbogbo ẹ̀kọ́ tó ṣẹ̀ṣẹ̀ lọ kọ́ yunifásitì lọ́dọ̀ àwọn olùmọ̀ alukur'an fi ha tó ọba sí ha ọ̀nà wo ló gbé gbà ha tí ní gbàgbé gbogbo ẹ̀ ni wọ́n ti sọ fún wa nínú àdìsí tí wọ́n bá ń tí o bá ti pàtì yọ pa ọtí tí o bá ti pa alukurani tí pàtì la alukurani ọ pa ọ náà jù. tọ́ ọ̀rọ̀ anábì sallallahu alaihi náà tó wá sọ yìí pé in ahada alayha amsakaha wa in atlaqaha dhahabat ó fi hàn pé sísẹ́kù. àtàìsẹ́kù alukur'an lórí ẹnikẹ́ni tó bá hà àbó bá nke nǹkan ọwọ́ rẹ̀ lọ́wọ́ alukur'an yìí sẹ́kù wọ́n lójọ́ sẹ́kù alukur'an yìí yọ̀ sẹ́kù wọ́n lójọ́ sálọ. lápèjú ẹ̀ láwọn ilé ẹ̀kọ́ gíga ilẹ̀ lárúbáwá wọ́n ní àwọn ètò kan ní gbogbo ọmọ tí ó bá àwọn fakọ́lítì kan ti ń kọ́ nípa ṣẹ̀ríà ni wọ́n Islamic studies kọ́dà àwọn tó tún kọ́ Arabic language gẹ́gẹ́ bí al Islamiyya ní al-Madina nínú ètò yẹn ni pé ìwọ dandan dandan ọdún mẹ́rin ni kọ́ọ̀sì rẹ̀ yìí ha asharata ajza min ìdákanu mẹ́ta gbogbo alukurani ó lẹ́sìn o ìdákanu mẹ́ta tó ti ha yìí yéésì kó ọ̀hà lè rèébi o ó hà ní híhá gidi ní híhá tó ti ké sọ́mà ní kọ́kọ́ lẹ̀ gbogbo ẹ̀ lọ́kọ́ lẹ̀ tó gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ha wọ́n sì ha wọ́n pass ìlọ́jẹ́ kí wọ́n gbàwé ẹ̀rí kíkọ́ àwọn ti jáde degree course nítorí tó bá fẹ́ẹ̀lì kọ́ọ̀sì kan nínú àwọn kọ́ọ̀sì kan lọ́kọ̀ọ́ ní fakọ́lítì tó wà as far as àwọn ẹ̀kọ́ Islam ti rí ó lè gbàwé ẹ̀rí àbọ̀ àbọ̀ ọ̀dà nígbà tí kálukú wá ha eléyìí tó sì sẹ́kù mà kò sẹ́kù mà lórí ọ̀pọ̀lọpọ̀ nítorí wọ́n ti fi gbọ́ bùkátà kan fẹ́ fi gbọ́ wọ́n ti gbàgbé nígbà tí wọ́n yẹ kà lákàtúnkà ó dàbí ọmọ tó na alukur'an ni nítorí pé wọ́n fẹ́ fi ṣe mùsàbákọ alukur'an ó ti ṣe competition bọ́jẹ bí ọ̀jẹ́ ó ti pati nígbà tó jẹ́ ó lóun fẹ́ tájẹ́tì kó òun fẹ́ ti fọ́ọ̀sì náà ní gbogbo nàìjíríà òun sì ti ṣe òun fi tájẹ́tì pé tóun bá lọ ti international level kan ṣe kó òun position tóun lè mú òun sì ti mú kí lóun tún fẹ́ fi ṣe má àwùjọ ìlẹ́ẹ̀ ẹni tó sì dé tí ò rí nǹkan kan mú ó ní ẹ̀ sọ́nà tèmi bàbá pa alukurani tí gbogbo àwọn eléyìí ṣe ń ta àgbàlérò pẹ̀lú alukurani kàlà èyí ṣe ń ta àgbàlérò pẹ̀lú alukurani ń ta àgbàlérò pẹ̀lú alukurani ó náà ní ká máa kà ká máa ké ká gbọ́ yìí ká máa tẹ̀lé ìlànà rẹ̀ ká máa ronú nípa ń ta gbọ́ yìí ká máa fi ṣèwà hù ká máa lo ìwé òfin wa nìyẹn ìwé ìmọ̀nà wa nìyẹn alanilọ́yẹ̀ wa nìyẹn walaqad yassarna al-Qur'ana lidh-dhikri fahal min muddakir afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha tó al-Qur'an yìí ń bukata kama kàlákàtúnkà kama kélákètúnké eléyìí tí èsè kíkè tẹnitọ́ fẹ́ ké pawó ẹni tó fẹ́ kà láti fi gbowó lọ́wọ́ àwọn èèyàn kọ́mọ́jẹ́rù kíkẹ́ yẹn o wọ́n pè wá ẹni ká bá àwọn sókè kúránì áá kẹsẹ̀rù kíkẹ́ sani ká máa kẹ́ nìyà o sọ̀rọ̀ pé lẹ́yìn òun ń wá owó ni wọ́n fẹ́ pa owó ni kẹsẹ̀ sani ká máa fà kúránì sí nìyẹn ẹ máa ké láti fi jọ́sìn fọlọ́ ẹ máa ké ẹ máa pàtì kẹ́ ẹ fi máa gbaládá. Ibn Mas'ud radiyallahu anhu ọgbà ìgbà wá wá látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì sọ pé ta'ahadu al-Qur'an fa innahu ashaddu taqassiyan min sudur ar-rijal min an-na'am min 'uqliha muttafaqun alayhi. anabi sallallahu alayhi wa sallam ni ẹ máa kí alukurani yìí lákètúnké ẹ máa kà á ní gbogbo gbà nítorí kí alukurani yìí a máa yára ya nílẹ̀ a máa yára sá lọ lọ́pọlọ àwọn ẹni tó ha ju bí ràkúnmí ti ṣe máa yára bọ́sẹ̀ kúrò nínú okùn tí wọ́n fi so lọ. alimami al-Bukhari àti muslim ló gbé jáde tàbá wá hàn kùránì ọrọrùn pé ká tún gbàgbé o àbá máa ké gbogbo ìgbà ká máa kà á lójoojúmọ́ ó tún rọrùn ká tún gbàgbé nǹkan kan bẹ̀ gẹ́gẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam òun la sọ alukurani fún oníṣe ìmáàmù fáwọn èèyàn nínú sọ̀dẹ̀ ànábì yìí sallallahu alaihi wa ọwọ àǹkà kéwù lọ lọ́jọ́ kan nínú sọlẹ anabi ọ̀ràn ti àyà tọkàn anabi tún ake ó tún padà sẹ́yìn ó tún ké ó tún padà sẹ́yìn ó tún ké títí máa ń lójoojúmọ́ tọ ẹ ti máa pé abẹ̀rù wa lọ ẹlòmíín fẹ́ tó yẹ pé nǹkan tó yẹ kó ké lẹ́yìn tí ọkà má máa ọfọpọlọ gbé lọ́ba gbégbèkúgbè fún ọ wọn náà bá fà ìwọ náà tó ọgbọ́n wọn ti mú ọ kàkàkùkà tò ìwọ ni ọlọ́run àlejò ọrántí wà á padà sẹ́yìn torí kọ́ mẹ́rin pé ẹ̀bà alukurani jẹ ìgbà tí anabi ń kàlákà tún kà tí òrẹ́ ni tún ṣe anabi ka nǹkan mi wọn rò kó gbàtà wọn parí sọdẹ wọn ni alẹ́ sọ fún ikùn rọ́bìnrin rọ̀ ṣe é ṣe ẹni tó gbọ́n sí láàrin yìí. ẹ̀yìn náà Ubay ibn Ka'b Ubay ibn Ka'b ń bọ̀ lọ́wọ́ nítorí pé Ubay ibn Ka'b à nínú àwọn olùmọ̀ńlá ń pa alukurani orí rẹ̀ á gbọ́dọ̀ ní àwọn ẹni tó ń ha alukurani láàrin wa yóò tiẹ̀ ha gbogbo ẹ̀kọ́ hàn kankan níjọ́ lè má mú bá tiẹ̀ tún sàṣìṣe ẹ fi lè tún fún àwọn àwọn èèyàn òde èwo yìí bóyá ntí lè má mu yẹ kó sọ tí ọ̀rọ̀ ti ní pé la'allakum tuflihun ọ̀kan ní jama kan ní la'allakum turhamun ẹ̀kọ́ lè má gbà kékeré kúkè àwọn sọ ha bàyàrá adáké àkókò máa ń tọ́ yẹ kọ́kàn àwọn so òbẹ́ yìí ò ń bí abẹ́rẹ́ sọ ẹ̀ kùnú káàbù wà. ó túmọ̀ sí pé ànábì tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún gbàgbé tó ṣùgbọ́n bó bá gbàgbé yóò tún rántí sanukuri uka bala danta tó akọ màá ké ó sì ní gbàgbé tó téèyàn bá gbàgbé nǹkan kan náà Al-Qur'ani ó ní sọ pé nàzíìtù ó nàzíìtù nàṣìyà yànsá ń sà òní sọ pé nàṣìtù àná nítorí pé èèyàn ò ní finú fẹ́ dọ̀ gbàgbé àlùkùránì nítorí gbogbo tíyẹn bá ti hánú àlùkùránì láyé tó bá gbàgbé ìbànújẹ́ ni so ọ sọ pé nsìtù nsìtù amúmigbàgbé rẹ̀ táwa ni nsìtù ṣe tọ́ni gẹ́gẹ́ bí ó ti ṣe wá nínú alukur'an nínú suratul kahf ike wa ma ansanihu illa ash-shaytana an adhkura wa ma ansanihu shaytan ẹnìkan ò mú mi gbàgbé rẹ̀ àfàṣetán gbà tí ọ̀dọ́ ǹdẹ tí Musa alayhi salam ti mú lọ síbi tí ó ti lọ kọ́ tó lóun gbàgbé oúnjẹ táwọn ọ̀jẹ̀ tí Musa gbé fún pé mú oúnjẹ yìí lọ dáadáa ibi tí wọ́n ti wá jókòó fáwọn gba atẹ́gùn àwọn ń sinmi lòun bá gbàgbé oúnjẹ rẹ̀ oúnjẹ ńkọ́ ó gbàgbé rẹ̀ bí tá a ti jókòó yẹn ni kò máa ń sàn ní ìhù ilẹ̀ ṣètò ṣètò ló mú mi gbàgbé rẹ̀ torí ẹ̀ náà sọ pé ń síìtù ń síìtù ọ̀bẹ̀lì mọ̀nà àtẹ́rẹ́ tẹ́ ẹ̀ máa ń pọ̀ wò. tẹ́ ẹ̀ fẹ́ fi gbóyè níbẹ̀rẹ̀ ìwé yẹn àwọn akẹ́kọ̀ọ́ máa ń kọ̀rọ̀ wípé ma kana fi hadha al-kitab min sawabin fa min Allah gbogbo tó bá wà nínú ìwé mi tó bá ṣe déédéé Ọlọ́run ni o àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá wa ma kana fihi min khata fa minni wa min ash-shaytan àtọ̀dọ̀ mímí àtọ̀dọ̀ àṣetọ̀ <laughs> àwọn abẹnú tí àwọn akẹ́kọ̀ọ́ máa fi dẹ́rìn para wọn pé sàmì ní agbọ́mí ní ìwọ ni àbí ẹ̀kọ́ ìwọ mi lè ṣe tọ́ ajẹ́ pé mùsùlùmí rẹ nù ìyẹn ni pé supervisor rẹ ní ṣe tọ́ <laughs> wàhálà kò làhálà àti rí ní ìsìn pé ó ṣe ti ká gbàgbé ó ṣe ti ká gbàgbé alukur'an ṣùgbọ́n tá a bá gbàgbé abárẹ́ni rán wa létí ọ̀dà nínú ìṣesí àwọn kan jẹ́ káwọn máa ń kí alukurani láti túnké gán bí àwọn ará mẹ́dúgùrì Borno State generally Mayobe tí wọ́n bá ń tàǹkàrà kí ó tẹ́nìkan bá fi lè túnṣe à ó lè di wàhálà tóró wọn wò ó ó ń ti há dọ́gba kí ló fẹ́ túnṣe mo rò pé káṣẹ́ ń kọ́ ọ̀hún sínú wàhálà. wọ́n wá mọ́wọ́ rẹ̀ wọ́n á sọ pé bí ọ̀hán dá tó hàn ìka rẹ̀ ó lè rọ̀ láti dòdò tí kí alukurani lóòótọ́ àtúntúkẹ́ àkàtúnkà àkàtúnkà kéde kí wọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn súkẹ́súkẹ́ ni màtí wọ́n wá wọ́n wá lójú méjèèjì tó ẹ káwọn náà ká قال وحدثني عن مالك عن إه-، عن هشام بن عروة عن أبيه أن عائشة زوج النبي صلى الله عليه وآله وسلم أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم كيف يأتيك الوحي فقال رسول الله صلى الله عليه وآله وسلم أحيانا يأتيني في مثل صلصلة الجرس وهو أشده عليه فيفصم عني وقد وعيت ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول قالت عائشة ولقد رأيته ينزل عليه في اليوم الشديد البرد فيفصم عنه وإن جبينه ليتفصد عرقا ẹgbà wa yìí wọn náà jẹ ẹgbà wa tó wá Aisha zawudu nabi sallallahu alayhi wa sallam eléyìí jẹ ìròyìn Aisha ìròyìn ńlá tí ò ṣe fowó rà ìyàwó anabi wa sallallahu alayhi wa sallam ẹ̀yin náà ti àgbéga ńlá. alayhi wa àjùlọtọ hàn ọ wà fún wa lórí àwọn obìnrin yòókù nítorí pé ìyàwó ànábì ọ̀dà bí ìyàwó ẹlòmíì ìyàwó ànábì láyé ìyàwó rẹ̀ lálìjánà gbogbo ìyàwó ànábì sallallahu alaihi wasallam ummahatul mu'minin àwọn nìyá fáwọn olùgbàgbọ́ òdodo zọ́wùjù lédè lárúbáwá wọn a máa lò fọkùnrin wọn a máa lò fóbìnrin kẹ ló zọ́wùjù láì fi táàsì fóbìnrin òní afsahul wọ́n lò ń lọ lọ́hàn jù nínú èdè lárúbáwá eléyìí tó hàn. wọ́n ní al-Harith ibn Hisham ọ̀kan nínú àwọn sọ̀hábà ni radiyallahu anhu ó bi anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó bi léèrè. ètò túmọ̀ sí pé ntí ara sábàbí tó jẹ́ káwọn sọ̀hábà gbẹ́sìn ọlọ́run ọba yé náà ni kí wọ́n máa béèrè so èèyàn bá ní lìsánù sàúl ahọ́n tí máa béèrè ìbéèrè dání tó fẹ́ mà ó súnmọ́ kóńtì òní mà yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé ahọ́n tiẹ̀ ahọ́n tó ṣe wípé wọ́n so lókùn wọ́n fi páńpẹ́ mu mọ́lẹ̀ ni kó súnmọ́ kó lè ní mà nítorí pé ntí ọjẹ́ kọ́kọ́rọ́ mà nínú kọ́kọ́rọ́ mà ní kéèyàn máa béèrè. ẹ̀rí pé ní ìsìtẹ́ bá kẹ́kọ̀ọ́ tẹ́ bá fi lè kó nílé ẹ̀kọ́ sẹ́yìn ìbéèrè títí tẹ́ fi ẹ̀kọ́ tí lọ wọ́n ti fún yín wọ ẹ̀rí kó o ti kẹ́kọ̀ọ́ jáde o ti lọ ó rí pé nínú ìgbésí ayé ọmọ wa hàn ọ tí ọmọ wò ó pé káì fún bá ti béèrè nǹkan wa kí ló dé tí ń béèrè ó lè jẹ́ pé ìkángun orílẹ̀-èdè yín lọ́ọ̀ nìwọ́ wà. o lè má rọ̀ láti pé kó o tún tẹ ọkọ̀ létí kó lọ bọ olùkọ yín yẹn láti ṣèbéèrè lọ́dọ̀ rẹ̀ ní tó ti béèrè ńgbà tó wà nílẹ̀ kù tọ́ba sì ní ẹ̀rọ ọ̀gá sínú létí ló fi máa já sí pé ọkàn ń ṣe mí ní tí n bá ti mà kí n béèrè ẹlòmíì béèrè ọwọ́ àwọn ọba ń táwọn akẹgbẹ́ rẹ̀ bá ti béèrè kíláàsì ó lè mí náà ṣe ń béèrè tara tèmi ẹ gbọ́dọ̀ fa ǹjẹ́ yìí bá ti béèrè mí náà kàkún pé mi mo béèrè àbúrọ̀ kàkún ìwé béèrè tiẹ̀ olódo ó béèrè tẹ́gbẹ́ ẹ̀kọ́ àwọn sọ̀hábọ̀ máa béèrè kí ni ẹrù fáwọn nù Islam ìdáàmú ò ní pọ̀ nítorí pé tẹ bá wo tẹ bá categorize ọ̀rọ̀ tànàbì sallallahu alaihi wasallam ẹ̀rí pé ń bẹ́ẹ̀ nú àwọn ọ̀rọ̀ rẹ̀ eléyìí tó pé ó pilẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ tá a mọ̀ ní. wọ́n bẹ́ẹ̀ náà àwọn ọ̀rọ̀ rẹ̀ tó fi ṣe àlàyé ńtọ́nà wọn bá ní ká ṣe tí ọba ṣàlàyé nǹkan bá ti yé wa. nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ ó fi ṣe àlàyé ńtọ́nà ní ká má ṣe tí ọba ṣàlàyé nǹkan bá ti yé wa. ń bẹ́ẹ̀ náà àwọn ọ̀rọ̀ rẹ̀ nítorí ó rí ń tà ń ṣe ni ló fi pàkíyèsí wa. ń bẹ́ẹ̀ náà àwọn ọ̀rọ̀ rẹ̀ tó ṣe ìdáhùn ni sí ìbéèrè oníbéèrè tẹ bá wá lọ sínú àwọn àhàdìtà nàbì sallallahu alaihi wasallam ó tó kọtìrà al-masā'il allatī su'ila an-nabiyyu sallallahu alaihi wa alihi wasallam 'anhā wa ajāba ó tó láti kọtìrà kódà yóò tóbi kọjá àbíkí àwọn nǹkan tẹ́ bí léèrè nípa rẹ̀ tánàbì dáhùn sẹ́wọ̀n kẹ́nìkan náà kó tírà àkànjọba òun sọ pé jibrilu alayhi salam yas'al wa nabiyu sallallahu alayhi wa sallam yujib òun jẹ́ ìdí mẹ́fà. lórí ìsìnwó wa fẹ́ sọ pé al-masā'ilu allatī su'ila an-nabiyyu sallallahu alayhi wa sallam anhā wa ajāba gbogbo àwọn nǹkan tí wọ́n bí ànábì léèrè ń parí tí ànábì dáhùn à á máa kó bọ́lọ́mù àmọ́ gbọ́dọ̀ lóko tá a bá kọ́ nìyẹn mélòó ní tún ká àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ wọ́n ní ayé ìsìn àwọn ọ̀kẹ́ wàhálà àwọn pẹ́kẹ́ báwọn sọ gbogbo màdé sandwich àti wọ́n ti pè ọ̀sán anúgbò káwọn gbé gbogbo ẹ̀mí láàrin ìtọ́jú mẹ́ta bá wà lẹ́lẹ́ ẹ máa wá máa fọdún mẹ́ta kátìrà ẹ̀yọ̀ kan à ń gbé mùsálà tẹ̀ ẹ̀dógún láti tẹ̀ dé báyìí à ń lọ mùsálà tẹ̀ ẹ̀dínlógún lé.

subhanallah làwọn olódò ti pọ̀ láyé nì torí ẹ̀ eléyìí ó tó ní tírà ńlá àwọn nǹkan tá a bí anabi sallallahu alaihi wasallam léèrè láyé dáná bìdá tọ torí ẹ̀ sàhábà béèrè wọn ní kayfa ya'tika al-wahy báwo ni sẹ́tọ́lọ̀ ń fi ránṣẹ́ sí máa wá bọ̀ ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o ẹ̀kọ́ ńlá lélẹ́yìí nítorí ẹ mọ̀ pé nínú tí máa ń da àwọn èèyàn láàmú láyé ni pé àwọn èèyàn béèrè fún ọmọ pàápàá bọ̀rọ̀ ti ṣe rí tí wọ́n fi máa sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ láìsẹ́ náà lọ́lọ́rọ̀ ìwọ́sìn bá anábì gbáyé lásìkò kan náà ó yẹ kó lè láyà kó bí léèrè dípò tó fi lọ́ fẹnu wa rọ́ọ̀bù kẹ́ àfikún máa fi wà yíyàn ṣe wá ń bá torí ọkọ̀ ìjókòó láàrin wa ni wọ́n bá ló múná lọ kí ni wọ́n ń ṣe <laughs> yorùbá lẹ wọ́n á pẹ́rù àwọn yorùbá gan lọ́nà kò ti àlẹ́bí ọlọ́run lọ́mọ yẹ àwọn rìpọ́ọ̀tù òfò tí wọ́n bá mú wa tí wọ́n kàn máa forí gbé kalẹ̀ wọ́n kàn máa forí gbé rìwáyà rọ́ kalẹ̀ wọ́n á ń bi àlẹ́bìrẹ́ báwo ni wáyé yẹn ti mọ̀ àtúrà wọ̀ mọ̀ á sì sọ ń pa rẹ̀ wọ́n bi wá léèrè ń pa rẹ̀ ẹ kọ́ wa bẹ́ẹ̀ náà lọ́ọ́ yẹ káwa náà mọ̀ bẹ́ẹ̀ náà lọ́ọ́ yẹ káwa náà mọ̀ ẹ̀rí tẹ́nìsì wọ́n máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé èèyàn ẹni tí sì ń sọ̀n kò gbọ́ lẹ́nu èèyàn kò gbọ́ lẹ́nu ẹni tó gbọ́rọ̀ lẹ́nu èèyàn kò tí ẹ̀ gbàgbọ́dé ibi téèyàn wà yóò sì máa sọ ọ̀rọ̀ burúkú burúkú jáde lẹ́nu tí ó dàbí ìgbà tí òun pẹ̀lú yín lẹ́jọ́ jókòó lẹ́sọ̀ eléyìí ń burú jáde ẹ̀ka náà kẹ́kọ̀ọ́ ìgbésẹ̀ táwọn olùmọ̀ máa gbé káwọn náà máa gbé lẹ́yìn náà ẹni tó fẹ́ sọ ń pa rẹ̀ kò tí kù ọ̀rọ̀ ọ̀rùn kan bàjẹ́ láti lọ bà ẹ dákun ká báyìí báyìí báyìí kò yé mi ń pa yín mò ń fẹ́ kí ẹ ṣàlàyé fún mi mò ń fẹ́ kí ẹ ṣàlàyé fún mi ẹnìkan ni wọ́n gbé tọ́pìkì kan sórí ọ̀nláìn kan ike ńgbà tá a sọ̀rọ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ kan nípa pé kéèyàn sọ mú olóńgbò wọ́n sọ sínú agbada tó ti gbé kaná bíi wákàtí márùn wọ́n sọ lóńgbò síbẹ̀ láàyè ìkà. wọ́n á ní ọba bẹ̀rẹ̀ kọ́mẹ́ntì ó lábàá ìdìbò àti ní ìgbà ó ní láti jẹ́ kọ́dọ̀ àwọn jálàbí lójú. ẹnìkan ẹnìkan tó sọ ẹsẹ̀ bóyá wọ́n gbá yẹn jókòó wọ́n má tàgbésí ayé yẹn gbogbo tó ọ̀mà gbogbo tó ọ̀dá mà wọ́n fẹ́ tàkọ̀ owó ní tìlọ̀kùn kútìkù ẹ dákun ó lẹ́kì mọ̀ tí wọ́n máa sọ olóńgbò sínú agbada láàyè àbí òye wa o lè lọ wájú kò nídìí kọ́ máa wá kọ́ máa kàpé tán kọ́ máa parọ́ kọ́ máa fagbárí gbé rọ́ọ̀lẹ̀ so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn àwọn sàhábà máa ń béèrè anabi wa sallallahu alaihi wasallam ah anabi dà pọ̀ anabi dà pé gbogbo ìta sọ náà ẹ̀ ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n tún wá béèrè náà káwọn náà tún bínú ìgbà dáàbò bò lẹsẹ mọ kí wọn máa sọ olóńgbò sí káwọn sọ fún pé ṣé wọn sọ sí i àbí béèrè wo ló ń béèrè mo rò pé yé so àmọ́tà nẹ́bì kọ́ ìgbà tí wọ́n wá tí wọ́n ń béèrè pé báwo ni wàhálà yìí ṣe máa wá bọ̀ bẹ́ẹ̀ bí wọ́n pè àwọn èèyàn ayé ìṣúná ò ṣe ìmẹ́jì àbọ̀fẹ́ wọ jahannama òkè omi nìkan èmi mọ̀ ń sọ̀rọ̀ gbé sọlọ́ sọ̀rọ̀ pé yẹn ayé fi à wàhálà pọ̀ fàrúgbà tó ti kọ́ lọ́rùn náà kó lè ṣàlàyé ẹ̀sìn à ànábì ti dà pọ̀ jù sallallahu alaihi wa alihi wasallam yìí ọba tó pọ̀ ọ̀fẹ́ ti púpọ̀ ọwọ́ aburú ju o ànábì ọlọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà láyé sí tẹ́yọ̀ ọmọ ọ̀fẹ́ ọ̀lẹ́kọ̀ọ́ fẹ́mi ló ń fi léèrè rú béèrè kí lẹ́yìn wọn ràn tẹ́ẹ̀sì gbèdè <laughs> ẹ wo rú béèrè sáájú ó ti jẹ́ ànábì ṣé bóò ní wàhálà ṣe wà ń bọ̀ ẹ ẹ̀kọ́ ńlá ń bẹ lára ànábì sallallahu alaihi wasallam ànábì ọ̀ká fún pé àìlẹ́kọ̀ọ́ à ń bọ̀ ṣùgbọ́n ti yóò bínú sẹ́nu káwọn aláìlẹ́kọ̀ọ́ náà wà tí wọ́n máa ń ṣe sànàbì sallallahu alaihi wasallam àbí ẹ̀kọ́ ni màdánù sallallahu alaihi wasallam sọ pé ẹ gbọ́dọ̀ kọ́ obìnrin ju ẹ̀kọ́ kan lọ tí ẹnìkan lọ kọ obìnrin lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan náà sànàbì sọ pé sẹ́ẹ̀ máa tèrè tí mo sì wà láàrin sẹ́ẹ̀ máa tèrè tí mo sì wà láàrin sẹ́nìkan fi gbọ́ sẹ́wọ̀n pé wọ́n ti gbọ́ yé nu ọ̀rọ̀ ànábì tẹ́nu ti di ànábì ẹ mọ̀ falkurani tẹ́lẹ̀ mọ̀ sí wà láàrin sòkè tó kánábì náà gbàgbà kúgbà ọ́ àmọ́ àwọn kankan wà tí èsè tí èsè ń tó burú àwọn kà kún àìlẹ́kọ̀ọ́ láyè sí nísìn ànábì lẹ́ kà kún so gbogbo á sì mọ̀ kọ́lọ̀ ló falkurani ránṣẹ́ sí àwọn arígbò ní ti máa wá tí wọn náà fẹ́ dà ànábì ni. <laughs> àbí wọ́n rẹ̀ fẹ́ sẹ́sẹ́sáìsì kan tí wọ́n fi wọn wá bá wọn náà. anabi sallallahu alaihi wasallam wa dáhùn ahyanan ya'tini fi mithli salsalati al-jaras ní ìgbà míì wáhàyí yẹn máa wá bá mi yóò máa ró bí agogo tí ṣe máa ró yóò máa ró nínú ọpọlọ àti etí mi gẹ́gẹ́ bí agogo ṣe máa ró wàhùwà aṣẹ́dùhù alẹ́ yìí òun ló lè koko jù fún mi tí wáhìí bá wá bọ̀nà yìí ó lè fún mi ìyẹn ni pé a máa wúwo lára mi sọyún ṣe máa ń ní nígbà tó bá wá wá báwọn yọ padà di pé ìgbà tó bá tán tí wọ́n fi mí sílẹ̀ lẹ́yìn ìgbà tí alukur'ani yẹn tán sọ̀kalẹ̀ tán waqad wa'aytu ma qal màá jẹ́ kí gbogbo ohun tí wàá yìí mú wá ni mo ti sọ. tòyọ́ máa ró lára mi bí agogo nígbà tó bá di pé mo rí ìtúsílẹ̀ ìtúsílẹ̀ ó wà pẹ̀lú pé gbogbo ohun tí wọ́n sọ̀kalẹ̀ ńkọ́ ni mo ti sọ wa ahyanan nígbà míì ẹ̀wẹ̀ yatamathal liya al-malak rajulan màláíkà máa ń wá láwòrán ìyànnì oríṣi ọ̀nà míì tí wáhàyí tó máa ń bá wa nù màláíkà tó mú wáhàyí wa òun náà Jibril alayhi salam yóò wá láwòrán èèyàn fayukallimuni yóò wá bá mi sọ̀rọ̀ pẹ̀lú ntọ́lọ̀ fi ràn fa a'i máa yẹ kó màá sì tún sọ gbogbo ń tọ́ba mi sọ oríṣi méjì ni wọ́n sọ ń bè qalat Aisha ìyàwó rẹ̀ Aisha tí ó gba ọ̀rọ̀ yìí wá wá sọ fún wa pé walaqad ra'aytuhu yanzilu alayhi yanzilu alayhi fil yawmi ash-shadid al-bard dájúdájú mo ti rán nàbì rí tí wáhàyí ń sọ̀kalẹ̀ fún lọ́jọ́ kan tó tutù mú ń bẹ̀ kíkankíkan fa yufsima tó di ike wọ́n ṣe ìtúsílẹ̀ fún wà ìnà jẹ̀bi náhù lẹ́tọ̀ tó sọ̀dọ̀ àràkọ́ ní ìgbà tí oògùn sì ń dà ní gbogbo ẹ̀kẹ́ rẹ̀ òtútù mú gidigidi oògùn sì dà ní gbogbo ẹ̀kẹ́ rẹ̀ nítorí pé wáhàyè kò yé nǹkan tó jẹ́ nǹkan yẹpẹrẹ tọrọ tọ́ ẹ̀kọ́ ń púpọ̀ ẹ̀kọ́ amini lórí pé àwọn sọ̀hábà máa ń bi ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá béèrè tó bá dáhùn wọ́n máa ń sọ ìdáhùn rẹ̀ wọ́n àyè sọ́ọ̀nù ìdí nu tí wọ́n fi ń sọ gbogbo ń tán sọ fún wa yìí tó bá ipá gbàgbé bá ní wọ́n ni gbogbo ń dáná bí kọ́ wọn àní gbọ̀ sẹ́wọ̀n kọ́ tiwa ní nǹkan mélòó ló ti kọ́ lé kí ó rìn mélòó lọ́sọ̀ọ́ mélòó lọ́sọ̀ láàárọ̀ yìí lásán gbogbo tá a sọ tó máa ní kọ́ ọsọ ní ìsìn ẹlòmíì yọ sọ máa tàtà mẹ́ta mà ní. ó dàbí ìgbà tí wọ́n sọ pé bí n bá gbàgbé wọ́n sọ pé bẹ́ẹ̀ kẹ́ni tó ń bá sọ̀rọ̀ gan bí n bá gbàgbé ó ti disqualify ọ̀rọ̀ rẹ̀. ẹni tẹ́ ẹ máa ń gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ọ̀mọ̀ dáǹkan mọ̀ máa sọ ní ìsinmi síbẹ̀ àwọn sọ̀hábà ti kẹ́kọ̀ọ́ nù. wàhálà tó wá pàwọn sọ̀hábà máa ń sùn bẹ́ẹ̀ wájú àlàyé abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kò sí nǹkan táwọn sọ̀hábà gbà wá fún wa bí pé wọ́n ń bọ̀rọ̀ lọ mọ́ ibi wọ́n bọ̀rọ̀ dé tí mo fi múná lọ sọ túbọ̀ sí pé wá iṣẹ́ bẹ́ẹ̀ wá ju wa tọ́pọ̀ gidi tọ́pọ̀ gidigidi torí ẹ̀ wọ́n máa bí ànábì léèrè ẹ̀rí kọ́ ló ń sọ pé yas'alunaka 'anil mahiyọ wọ́n máa bí ọ léèrè nípa obìnrin tí ń sìn kọ́ sùn wọ́n béèrè ọlọ́ọ̀dà wa yas'alunaka 'anil yatama wọ́n máa bí ọ léèrè nípa àwọn ọmọ òrukàn ọlọ́ọ̀lẹ́dàá ni wa yas'alunaka madha yunfiqun wọ́n máa bí ọlẹ́rì owó wo ni káwọn máa ná wọ́n alúwọ̀n káàní rúwọ̀ wọ́n máa bí ọlẹ́rì nípa ẹ̀mí wọ́n ń béèrè wọ́n ń béèrè wọ́n ń béèrè wọ́n pọ̀ so àwa náà tá à ń bá ń kẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ sáhùn béèrè tó wúlò tó sáǹfààní kìí ṣe ló kọ pé gbogbo èèyàn ń béèrè démi náà béèrè pé ẹjọ́ sà sẹ́yìn máa sùn <laughs> ìbéèrè eléyìí ètè béèrè kí ló fẹ́ lé ọkùn nínú ẹ̀sìn wọ́n máa ṣèbéèrè tó lè wúlò fún ọ ìbéèrè tó lè kọ́ lẹ́sìn ìbéèrè tó lè múlò tó wájú bọ́ lọ́ọ́ máa ṣe rí pé dárúkọ oríṣi méjì nínú bí wàhálì ṣe máa ń fún anabi nínú yìí báyìí. wáhàyí tí wọ́n ń ṣe béèrè nísìnyí ni wáhàyí tá a máa kà. kẹ́yífà yẹ kí kẹlùwàhì bóòlù alukur'ani tó wà ń bọ̀ ẹni tó máa béèrè rí. sẹ́mukádì ti àyíṣà kan wá yà àyíṣà sọ pé kánà awwalu ma budi abihi sallallahu alayhi wa sallam min alwahyi arru'ya as-sadiqah. ìbẹ̀rẹ̀ wáhà yìí táwọn kọ́ bẹ̀rẹ̀ sí ní mú wá bá nàbì sallallahu alaihi wasallam ó ń la aláwò alukurani kì í sọ̀kalẹ̀ gbára aláwò ìdí nu táwọn òfin tí òfin dárúkọ pé màmá la lálàá ń gbà mí alukurani báwo lọ́ la lálàá ti àdìsí àyíṣà mẹ wáyà yìí èyí tí wọn kà ó lè wá gbára àlá àmọ́ wọn máa

àkọ́kọ́ àkọ́kọ́ nínú sàhíhì rẹ̀ lẹ́yìn ìgbà tó gbé àdéhìí níyàwó báàbù bẹ́tẹ̀ ìlúwàhì kìtàbù bẹ́tẹ̀ ìlúwàhì ilé ìjọba àwọn. níbẹ̀ yẹn Aisha fi àlá ó fi sí ipò ọ̀kan nínú jíjẹ́ ànábì nínú wáhì ilé ìtọ́sọ̀ kàlífà nàbì sallallahu alaihi wasallam. ìgbà tí ànábì sallallahu alaihi wasallam sọ pé ìgbà míì màlẹ́kà máa wá bá òun láwòrán èèyàn a sì ti mọ màlẹ́kà tí máa mú wáhìí wá náà pípọ̀ ní màlẹ́kà o màlẹ́kà Jibril alayhi salam tọ́ba wá wá láwòrán èèyàn kí lórúkọ èèyàn náà nínú àwọn sọ̀hábà tá a ní ìyí máa wá láwòrán rẹ̀ òní Dihya al-Kalbi Dihya al-Kalbi àwòrán rẹ̀ ní màlẹ́kà Jibril máa sábà gbé wá bá nàbẹ̀wò Muhammad. sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ yìí wá túmọ̀ sí pé ọlá ńlá kan yàtọ̀ ń bẹ fún yàtọ̀ sáwọn nínú àwọn sàhábà ni kọ́ dán Ali wọn wá aláwòrán Dihya Dihya gan ó kọ́ rẹ̀ gan ẹ lè máa wá kálá ní sàhábà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tẹ̀sẹ̀ gbọ́ láyé rẹ̀ lónìí tó màlẹ́kà jibril máa ń wá láwòrán Dihya al-Kalbi kílódé yóò wá láwòrán Abubakar Abubakar sì làrólé kejì làrólé àkọ́kọ́ lẹ́yìn anabi sallallahu alaihi wasallam olùlọ́lọ́lá kejì lẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam nínú àlùmọ̀ ìkíni dáhùn. dáhùn kò túmọ̀ sí pé Dihya lọ́lá kan ju àwọn míì lọ ń àwọn sàhábà ẹ má gbàgbé tọ́lọ̀ ń fún àwọn mọ̀lẹ́kà lágbára láti ya àwòrán ara wọn bá máa ṣe fẹ́ ní tó wù nù àwòrán tó wù láti máa gbé wà nù kò sí wàhálà nù. ẹ sì rí Dihya al kò fi ṣe káàrí rí pé tó ṣe pé mọ̀lẹ́kà wà láwòrán yìí kó ló pé yé <laughs> torí káwọn gbẹ́sìn yìí wọ́n dájú sí àwọn olódo tó wáyé lẹ́yìn ọ̀rẹ́ yìí bí àwọn ọmọ adéhìyá náà ya nǹkan máwọn èèyàn lọ́wọ́ kékeré àwòrán wa ní ìjọ mọ̀lẹ́kà tí fúnni máa gbé wá balẹ̀ àwòrán bàbá wa àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀. tọ́ eléyìí túmọ̀ sí pé ṣé ànábì lọ sẹ́sà kíkọ́ náà báyìí ni kí wọ́n máa gbà mú wáyé wá fún un wọn ò gbọ́dọ̀ gbọ̀nà báyìí àbí bá ti wọ ọlọ́ọ̀ni wáyé máa wá bá bá ti wọ ọlọ́ọ̀ni. ẹgbàá wa tọ́tẹ̀ olooni egba wa wọn ni dẹ́tẹ̀ ní amáli عن هشام بن علوة عن أبيه أنه قال أنزلت عبس وتولى في عبد الله بن أم مكتوم جاء إلى رسول الله صلى الله عليه وسلم فجعل يقول يا محمد استدنيني وعند النبي صلى الله عليه وآله وسلم رجل من عظماء المشركين فجعل النبي صلى الله عليه وسلم يعرض عنه ويقبل على الآخر ويقول يا أبا فلان هل ترى بما أقول بأسا فيقول لا والدماء ما أرى بما تقول بأسا ما أرى بما تقول بأسا فأنزلت عبث وتولى أن جاءه الأعمى حديث الإمام الترمذي بجاد من السنن إقباوي هو لا تدعو عروة ابن الزبير عروة ابن الزبير نقبا لا تدعو بباري تاني بباري الزبير ibn al-Awwam radiyallahu anhu báwo ni ló ṣe jẹ́ Aisha tọ́lá rí i pé ó máa gba ọ̀rọ̀ wá púpọ̀ kọ́dà àdìsí tó síwájú yẹn ó gba alátọ̀dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ náà gba Aisha Urwa ibn Aisha Aisha Aisha táwa làǹtí àìsà tẹ̀mà nílé Abubakar Asma bẹ́ńtò abibak Asma bẹ́ńtò abibak Asma wò náà ló fi tani Abdullah ibnu Azubair Abdullah ibnu Zubair Abdullah ibnu Zubair òun náà làkọ́kọ́ ọma táwọn muhajirun àbí lẹ́yìn tí wọ́n ṣe hijira wá sí Madina wọn ò bí masájú Abdullah ibnu. Ibn Zubayr kọ́dà àwọn ń wò pé bóyá nǹkan kan ṣe wọ́n àdánwò kan bá wọn ń gbà wọn dé Madina torí wọn ọ̀rọ̀ ma bí gbogbo wọn ò bí ma Abdullahi ibn Zubair ni wọn kọ́kọ́ bí Abdullahi ibn Zubair sàhábì ni ṣùgbọ́n Urwa òun èsì sàhábì torí pé wọn ò bí lójú ayé ànábì sallallahu alayhi wa sallam torí rẹ̀ ló ń ti jẹ́ min kibar at-tabi'in min kibar at-tabi'in wọ́n gba ẹgbà wá wá látọ̀dọ̀ bàbá tiẹ̀ Az-Zubair ibn al-Awwam ẹ sì mọ̀ pé Az-Zubair ibn al-Awwam ó ń bẹ nínú àwọn tó ti sàdéhùn àlùjáná fún látàyè ń bẹ nu al-asharatu al ó ní unzilat abasa wa ọlọ́run sọ abasa wa tawalla ó sì tàkìtì pàkọ́ ọlọ́run sọ kalẹ̀ fi abdullahi ibn ummi maktum nítorí abdullahi ibn ummi maktum afọ́jú torí rẹ̀ lọ́lọ́run ti sọ àyà yìí kalẹ̀ anábì fàdúró ẹ wọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa láti òkè sámà méjèèjì ọlọ́run ọba rí pé anábì fàdúró ó tún tó afọ́jú tànàbì fajúro níwájú rẹ̀ kò ránàbì kọ́ fajúro subhanallah ọlọ́run ló jẹ́ kí abdullahi ibn ummi maktum àti gbogbo àlùmọ́ ọmọ pé lọ́jọ́ yìí ànábì dijú wọ́n dijú má gbárí wọ́n fajúro sẹ́wọ̀n káyìn sí ẹ̀yọ́ máa wọ pé ẹ bá fọ́jú kẹ́ni wọ́ọ́ gbọ́gbọ́gbọ́ ẹni tó bá wà lẹ́nu wọ́n máa ń bínú kódà wọ́n ti fajúro burúkú tó kí ni èmi ò ọlọ́run ọsọ ó tún wáyé ànábì sallallahu alaihi ó tún kọyìn wọn kọyìn sí Ibn Ummi Maktum ẹ mọ pápá tó máa ń bá yín sọ̀rọ̀ tó ń bá sá ti ń gbọ́rọ̀ ó lákèésí tó náà lè sí tó lè mọ pé ẹkọjú sọ àmọ́ ó tó sàkíyèsí òun yọ jẹ pé akọjú náà ó ní ìfura tó pọ̀ ẹ ń bá sọ̀rọ̀ ẹ pẹgbẹ ẹ pọ wájú ẹ pọ yìn ó lè má dàá mà so ṣùgbọ́n lọ́wọ́ bá tú gbogbo àṣírí yìí ìbáwí lélẹ́yìí o wọn kì í báyàn wí àfi lórí àìdá wọn yìí báyàn wí àfi lórí àṣìṣe so àbẹ̀sẹ̀ káfajúro sí ẹ̀ṣẹ̀ ńlá ni àbẹ̀sẹ̀ kékeré torí ká nàbí sọ pé tabassumuka fi wajhi akhika sadaqa ìrẹ́rìn músẹ́ rẹ lójú ọmọ ìyá rẹ mùsùlùmí sàrà títí dúmọ́gbárí ńkọ́ fífadúró ńkọ́ kódà kódà àmà dàmà àkọ́ àgà lókùn ìwà tó bá pọ̀ mọ́ ìyá rẹ̀ ní kí ló fẹ́ fadúró wájú rẹ̀ sí ọ̀dà kakọyìn si ẹni tí ọkọjú sí ni ńkọ́ wàlá àmàlẹsẹ tí ìbá ṣe pé bàwí tọlọ ṣe lì àmàlẹsẹ nísìn ẹyẹ kéèsì nísìn wọ́n ń rí gba wọ́n ń rẹ wá ẹ wá gbọ́ tí mo ń sọ mo ń sọ̀rọ̀ etí mi ló ń gbọ́rọ̀. àbẹ́ ẹ̀kọ́ ni so ọlọ́run ti wá fi hàn wá bí iná pẹ́sẹ̀ ẹni bá kọjú sí mi ojú là kọ sí a kì í kọ́ pàkọ́ sẹ́ni tí ọba kọjú sí mi so ẹni tó fẹ́ pàápàá jùlọ ọ̀rọ̀ ẹ̀sìn ló gbé wá kí ló fẹ́ kọ́ yìí sí i ìwọ lọ lọ́ọ̀ lọ́jà kẹtọ̀ ń tà ìlójú kí wọ́n tọ̀ wá wọ́n wá dọ́dọ̀ rẹ tán o tún kọ́yìn wọ́n làbí ẹni tó ṣe signpost ni sí ẹnu ṣọ́ọ̀pù rẹ̀ wípé àwọn o àwọn máa báyà àwọn máa báyà gba ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ gbogbo ẹni tí wọ́n bá fẹ̀tọ́ rẹ̀ dùn. Ẹ bá débẹ̀ lẹ́mà sì ń bá wọn sọ̀rọ̀ wọ́n máa ń fi yín sọ̀rọ̀ lẹ́mà ń sọ pé ẹ̀yin lẹ́pẹ́ wà pé owó lásán fún igbá tó fara wẹ́tọ̀ wa wọ́n kàn bọ́ ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ pé ẹlẹ́yin lẹ́yìn tí ẹja rí tó tún padà á bẹ̀ bẹ̀ ó ní padà á bẹ̀ wọ́n ló ṣe cycles láti wá àìmọ ṣọ́ọ̀pù lọ́wọ́ alẹ̀ tá a lọ ṣe wọ́n lọ kọ́ fún wa pé ìwọ́n máa bá yẹn ṣe irú sẹ́ọ̀ àwa sì nírú ìṣòro yẹn bóyá o lè jọ́ kan nínú ẹ̀ńtọ́ lọ́ọ́ lò sábàbí tá a fi borí rẹ̀ ní tó gbé wa wá nu tẹ́lẹ̀ ìbá yé wa túmọ̀ sí pé wà nábì sallallahu alaihi wasallam wọ́n lọ́ lọ́nà ti fẹ́ràn gbàtọ́ lọ́n sì fi fẹ́ràn àwa rò pé iṣẹ́ tó fi rán ọ kárí àwa náà àwa ò rò pé níṣẹ́ ló fi fẹ́ràn sáwọn èèyàn kan yàtọ̀ sáwọn míì àwa ò rò pé níṣẹ́ ló fi fẹ́ràn sáwọn olówó yàtọ̀ sáwọn aláìní sáwọn ọ̀làjú yàtọ̀ sáwọn olùkọ́ sáwọn ọkùnrin yàtọ̀ sáwọn obìnrin àbí òye wa alùpùpù gbogbo wa lọ́lọ́run náà sì ni ok ẹ mọ̀ pé iṣẹ́ ńlá ni iṣẹ́ mọ̀ ń kọ́yàn lẹ́sìn ẹ wà má ìsọnù pọ̀ mẹ́ o nísìnyí ẹnìkankan ẹnìkankan dé ni ó sì rí tán bá wọn kan sọ̀rọ̀ wá ń tọ̀ àwa náà o láti jẹ̀bú sára láti wá o àwa náà wá gbé ní kọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wá ní o ọ̀ ọ̀n bá wọn ará ìtòsí ọ̀n bá wọn sọ̀rọ̀ ọ̀tún bá kò tí ẹ̀ sínú kí ẹ jókòó ẹ káàbọ̀ máṣe àlọ́lọ́ kó tẹ́lẹ̀ lábílá bóòlù gbogbo àwọn èèyàn wa lọ́hùn tí dáadáa lẹ fi lélẹ̀ adúpẹ́ fọlọ́ntọ́lọ́ bá a sọ yín dé lálàáfíà sẹ́yìn kan ti mọ̀ kó o ti fi kọ̀ǹsánà so yàtọ̀ sí pé ẹ̀rọ kun wọn báwọn èèyàn sọ̀rọ̀ ah ok àwọn màálù làwa <laughs> ìwọ tó jẹ́ pé o fẹ́ pè yẹn sẹ́sìn ọlọ́ àfikọ́ ọlọ́ fọwọ́ nufa tó o bá fọ wọ́nú ó ti gbà sọnù pọ̀ wọ́n dàbí gbẹ́gbẹ́ àti ikú bíi pé fóònù kẹrẹrẹkẹrẹrẹ wàhálà yìí náà so ó pè ọ̀dà lóhùn ẹnìkan wọ́n ń pè ọ màmá má gbé o àmọ́ gbogbo ìgbà tó bá pè sí ọlọ́run ọ̀kọ́ kó gbé fóònù ọlọ́run wa kọ́ pé kó gbé ọ wá ní ẹ dákun mo ń pe nọ́mbà yìí ti tó jọ mẹ́ta báyìí ìmọ̀ bóyá àwọn nọ́mbà tẹ́ ẹ máa gbé ọ́lámì kan yàtọ̀ ni wọ́n bá ní ìjọba fẹ́ sọ ní kọ́ sọ á kí ni wàhálà yẹ́sì <laughs> wọn nìkan ló ní fóònù láyé ìyẹn púpọ̀ náà ní fóònù tí wọn ò pé ṣébí wọn lọ sọ pé ọmọ ẹgbẹ́ ẹ̀sìn fa tí nǹkan ọ̀bá sì yẹn kó bí ọ léèrè fa bí a ń bí ọ léèrè ní sẹ́fẹ́sẹ́ sọ̀wọ́ wọn fẹ́ bí ọ ní àbọ̀rọ̀ ẹ̀sìn. Ah tí ó túmọ̀ sí pé àfi ká fọ ọwọ́ nu ká ṣe sùúrù ká fọ ọwọ́ nu ká ṣe sùúrù ẹ tún wá wò ó lọ́nà mi o ìgbà tí ẹnìkan yẹ à ń pè yín láti korojú ẹ bàbá sáré ẹlẹ́ran mo rò pé so bàbá sáré ẹlẹ́ran láti korojú so à ń fẹ́ sọ ẹ sọ fẹ́ sọ ẹ ẹnìkan bá gbọ́ wá ní ah, honorable. Eh, kíníkan báyìí tó wà ní house of kíníkan ah, ẹ pẹ̀lẹ́ o ẹ kú dọ́rẹ́ta o ah, ẹ̀yin náà sọ àti wàhálà ń pè ẹ́ o <laughs> ti túbọ̀ sí pé fine para Nigeria limited ti ní wọ̀nyí kì í ṣẹ̀sìn lọ fẹ́ ṣàlàyé ọkàn fẹ́ máa lu ẹ̀sìn láti gba nǹkan tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ni ṣé lè túmọ̀ sí pé lópin ìgbà tẹ̀ máa ti jẹ́ pẹ́sìn lọ́ba fẹ́ pèpè lọ sídìí rẹ̀ wàá jẹ́ kó ní sòrò gbàtà bá ní gbé fóònù gbogbo ẹ̀ láà ní gbé gbogbo ẹ̀ láà ní gbé yẹtẹkẹ torí pé lẹ́yìn mú kọ́ wa hẹ́n torí pé lómìnà fẹ́ béèrè ó mú kọ́ wa torí lẹ́yìn kò mú kọ́ wa sábà ti fẹ́ gbogbo ẹ̀ láàgbé sábà ti fẹ́ selectively agbélé yìí ní ìsìn tó bá tún yá ká tún ráyà á kà gbé e tó bá ti wọlé yìí sòkò ní jẹ́ pà ń ẹni tí sì ń pè náà ó sọ ipò dání tí ń pè lè wà gbogbo wa ó lè kò tí ò lè sọ̀rọ̀ ó kò kó lè sọ̀rọ̀ dé so náà ó lè wà ń kó si ó dé sí kò dé sí ń pa ń wá ní ọ̀rà jẹ kò rówó. màlẹ́kà ló ní màlẹ́kà ìjà màlẹ́kà ìmú lẹ́yìn wọn tí wọ́n fi mọ̀ pé léyìn mo pé yé torí pé kéèní àjàjà wa ti lọ Saudi ọ̀daràn Saudi ti ṣe gbogbo ètò ẹgbọ́n gbogbo ètò torí di eléyìí wọ́n wá tara wọn dànù kò ní jẹ́ oṣù òru ẹ mo ní kí n béèrè pé kò lóru gbogbo eléyìí yóò jẹ́ ẹni tó ṣe pé òun náà àwọn èèyàn náà táwọn náà ń bá a ṣe wọ́n wà considerate torí títẹ̀ rẹ̀ bá ní consideration wà lọ́ ṣẹlẹ̀ ẹ máa rántí so irú ètò ṣẹlẹ̀ yìí anábìọ́sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ fún fún gbogbo wa so eléyìí ìṣẹ̀lẹ̀ yìí ń bẹ nínú àwọn ẹ̀rí tá a ní lórí fún àwọn ànábì ọlọ́run wọ́n máa ń dá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké abẹ́ta ẹ̀ṣẹ̀ ni tàwálá ẹ̀ṣẹ̀ ni so ṣùgbọ́n làwọn bá ti forí jìn inna fatahna laka fathan mubina liyaghfir laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar wa yutimma ni'matahu alayka wa yahdiyaka siratan mustaqima. sọ ihe àtirú rẹ àtirú rẹ kéékèèké ọlọ́run ti ṣàforíjì rẹ̀ fáwọn ànábì sallallahu alaihi wasallam àmọ́ àwọn ànábì ọlọ́run kìí ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá wọn kìí ṣe ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ kéékèèké náà wọ́n máa ń ṣẹ̀. abdullahi ibnu ummi maktum òun náà ni ẹni tó wáyìí afọ́jú ni ni wọn sọ kan pé ó wá àbí ìgbà tí anabi sọlá àti náà ní kó gbójú rẹ̀ kó ń bẹ lọ́wọ́ sọ pé bá fọ́jú lélẹ́yìí anabi tó ń bá fọ́jú ìwọ fọ́jú mo rò pé yé sẹ́mi kálá ṣèjú lè yẹn dà pẹ̀lú àwọn obìnrin kí náà tẹ́yìn máa ń sọ bá wọ́n ti bá ń sọ ẹ gbọ́gbọ́ gbọ́gbọ́ alẹ́ àwọn alùsùn náà ti pọ̀ jù mo rò pé yé àzáni ti torí ti ká di alùsùn bíbíà ẹ̀sìn ọlọ́ọ̀lá ó sì lẹ́yìn náà ìgbà tí wọ́n mọ̀ pé o tún kù fẹ́ lòun kí lọ fọ́kọ rẹ sí tó kúkú máa ṣe títì kà wọ́n máa ti fọ́kọ rẹ ó ti wà límìtẹ̀ sí ọkọ rẹ yẹn torí ẹ̀ àwọn àìsà wọn láfọ́jú lọkùnrin yẹn anábì tó ń bá fọ́jú sójú tiẹ̀ fọ́ ni Abdullahi ibn Ummi Maktum yìí báyìí wọ́n jẹ́ ẹni tó ṣe é pé wọ́n jẹ́ kúrọ̀ṣì òun náà ṣe hijira wá sí madina ni amiri nínú àwọn banu amir ibn lu'ay láti inú wọn ló ti wá mo fọ́jú kò pé kí wọn náà máa ṣe rere láyé o mo fọ́jú kò pé kí wọn máa sàn àgbo ṣe wà lìjẹ̀nà mo fọ́jú kò pé kí wọn máa wà á mọ̀ ẹ̀rọ pé tọ́jà gbogbo wàhálà yìí náà nílẹ̀ ni pé èmi náà fẹ́ kọ́ ọmọ ẹ̀ dá mi lò àwọn afọ́jú tí wọ́n ń kọ́ àfi bára bàbí yàrá sóòtì yẹ kọ́ máa rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà because àwọn ìjọba náà yẹ kó tají ó yẹ kó tají because nínú bọ́lọ̀nsì máa ń ṣe àdánwò fún orílẹ̀-èdè òun náà nípa àwọn ọmọ orílẹ̀-èdè àwọn kan wà nù wọn tí wọ́n yà bìrùn á rà rọ á rà fọ́jú ara dẹ́tẹ̀ nínú àwọn ẹni tó jẹ́ ọmọ orílẹ̀-èdè rẹ ẹni tó bá jẹ́ olórí orílẹ̀-èdè wọ́n gbọ́dọ̀ ní àmójútó fún gbogbo àwọn eléyìí náà àní pa wọ́n tì nítorí pé àwọn náà láwọn àǹfààní tí wọ́n lè ṣe fúnra wọn wọ́n tún láǹfààní tó tún lè ṣe fáàlùmà tó ń ti bí wọ́n ṣe fọ́jú tó ń ti bí lèyìn ṣe yarọ tó ń ti bí lèyìn ṣe dẹ́tẹ̀ kọ́dà àwọn aká àwọn náà lè láǹfààní tó ń lè ṣe fúnra wọn nítorí tí a bá fi ẹlòmíì nínú àwọn abirùn yẹn sílẹ̀ yóò kó bára lé yóò kó bára oko bí a bí a bí a tẹ́tẹ́ ní ìsìn aká tí a bá fi wọ́n lẹ̀ sí kálukú kan ṣe bó ṣe wù bí nàìjíríà ṣe rí ní ìsìn wọ́n á kó rẹ ẹlòmíì náà irú àwọn àrùn wà tó jẹ́ kó máa ń ràn sẹ́yìn ọ̀bá ti lámòójútó tó péye lórí àwọn ọmọ orílẹ̀-èdè yín ẹ̀sìn wọn tàtàkùtà fún gbogbo ara yín torí ìlànà ìbọn sallallahu alaihi wasallam sọ pé fir min al-majdhumi firaraka min al-asad sá fún aká gẹ́gẹ́ bó ti ṣe máa sá fún kìnnì àmọ́ nígbà tí ìjọba tí ò bá bí a responsibility lórí àwọn ẹni tó gbádùn ló lè ti fẹ́ bí a responsibility lórí abíyàn torí ẹ̀ ló ti jẹ́ pé àléébù kan ò ní kí ìdébẹ́ nìkan lónìí láwùjọ tiwa àfi kó gbégbá bára èyí tí ò tí ì rówó ra bọ́ tí ó fi máa ṣe bára lọ́mọ fọwọ́ ṣe tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. à ń bùkátà iṣẹ́ ńlá ni wàláì ìyẹn ní pé àti dolórí yìí jésù ń lọ́jà bí àti olórí abdullahi ibn umu maktoum ọkọ ọmọ ọpadà mọ ìmọ̀ gidigidi débi wípé nínú ìgbésí ayé anabi sallallahu alaihi ó máa ń tẹ ise rẹ̀ lẹ fún anabi anabi ó ní kó jókòó lórí yóò jókòó lórí rẹ̀ anábì tún fi ti alámòjútó fún lù ú nígbà tí anábì ò sí lù ú tó lọ sójú ogun ṣé ìwọ ni kò máa ṣàmójútó lù ìwọ ni kò máa ṣíwájú àwọn èèyàn fún sọdá títí tí fi dé. ètò túmọ̀ sí ẹni fún òṣèlú fojú di nínú àwọn èèyàn tó bá wà lábẹ́ rẹ̀ àyàfi sẹ́yìn ọ̀bá wá ìdàgbàsókè fún lù yín tí ẹ̀ bá wá ìdàgbàsókè fún orílẹ̀-èdè yín ilé ẹ̀ máa fọwọ́ rọ àwọn kan sẹ́yìn kò sí èyí tí ò lè tí ò lè ṣàǹfààní fún orílẹ̀-èdè kò sí èyí tí ò lè wúlò fún orílẹ̀-èdè lẹ́yìn náà tábà ti ṣàṣìṣe kátúnṣe nìyà ìgbàtọ́lọ̀ ti fi hàn nábì pé ojútọ̀ faru ìpàkọ́tọ̀ ọkọ sí arákùnrin àṣìṣe ni ànábì náà ló tún fà á ànábì ní tẹ̀tẹ̀ fún ànábì ní tún fi ń ṣe alámòjútó lórí Madina títí tí ó fi dé láti ibi tó lọ tó máa ṣe sọ láti fáwọn èèyàn ẹ dákun kí ló tún kù àpọ́nlé wo la tún fẹ́ ṣe fún yàn tó ju báyìí. òkè ṣe bíi tiwa ní ìdẹ́ni kó ń sa ìdá yọ ọ́sà ṣiṣẹ́ wọ́n wá fi yí ọkọ̀ ọ̀sà ìdá ọ̀sà ṣiṣẹ́ wọ́n fi yí ọkọ̀ ọ̀sà ìdá ọ̀sà ṣiṣẹ́ ìwọ tún wá ká àkékọ́rí ọmọ sọ pé ẹni kó lè sọ́mọ ọkọ̀ ọ̀sà ṣiṣẹ́ ìwọ lẹ́nu lágbájá kó ọ̀sà ẹ̀gbọ́n ìyá ni pé màláìkà lè wọ́n ìwọ ó ti máa ṣiṣẹ́ rẹ láti ṣe hànà correction ló tá a bá ti ṣe àtúnṣe àṣìṣe yóò dàbí ìgbà tá a ṣàṣìṣe rí i nígbà tó yẹ pé tá a bá ṣe lọ́nga ànábì sallallahu alaihi wasallam sọ pé at-ta'ibu mina dhanbi kaman la dhanba lahu ẹni tó bá ti túbá níbi ẹ̀ṣẹ̀ yóò dàbí ẹni tí ó tẹ̀lé tọ́ kátàrà ànábì kẹ́kọ̀ọ́ o ànábì ti kọ́kọ́ ṣe báyìí sọkùnrin yìí ẹ wọ ànábì tó ti ṣe ṣe lẹ́yìn ọ̀rẹ́ ẹ̀yin afọ́jú ayé ẹ̀yin arọ ẹ̀yin abirùn ẹ̀yin náà má jókòó ẹ̀yin ó dín ẹ̀yin náà má béèrè ń pẹ̀sìn torí ọjọ́ mi lójú níbìkan a sì dánilẹ́kọ̀ọ́ so ẹnìkan wá ń fi ọwọ́ wọ́n sá fi ń sàpèjú ìnú ọmọ ẹni tó fi tájẹ́ tó ń sá ń fọwọ́ sọ̀rọ̀ ń fọwọ́ sọ̀rọ̀ bá a ti ń sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ àwọn afọ́jú tá máa ń sọ ọ̀rọ̀ àwọn adití mọ́tà á parí àwọn adití kan wá bá mi wá ní wípé náà àwọn tún lónìí o kí ló dé wípé gbogbo dánilẹ́kọ̀ọ́ tá a ṣe làwọn náà gbọ́ ṣe àwọn ẹ̀yin sọ̀rọ̀ wọn á ní àwọn ọ̀gbọ́rọ̀ ẹni tí ń túmọ̀ ọ̀rọ̀ náà ní tó sọ fún mi pé wọn ọ̀gbọ́rọ̀ mi náà ah, bó wọn ti wá gbọ́n tá a sọ pé òun fi ọwọ́ tí mo rí áá ah, kò burú ẹ̀ṣẹ̀ ó túmọ̀ sí pé ẹjẹ́ á fún àwọn náà lẹ́tọ̀ọ́ wọn ẹjẹ́ á fún àwọn náà lẹ́tọ̀ọ́ wọn táwọn bá ń ṣèdánilẹ́kọ̀ọ́ báyìí kálẹ̀ nítọ́gbọ́ lúgàtú ìṣàràtì tá a máa fi báwọn adití sọ̀rọ̀ tẹ́ẹ̀fì máa ṣàpèjúwe fáwọn náà torí àwọn náà máa yá wa ni wọ́n ọlọ́run bí àwọn náà léèrè jọ gbé nàìjíríàmù nípa àgbọ́yé tí wọ́n ní tẹ̀sìn báwo wọ́n ti tẹ̀sìn àgbọ́yé tí wọ́n ní ti súnà báwo wọ́n ti tẹ̀lé súnà àwọn òsì ṣàlàyé rẹ̀ fún wọn. ọlọ́sì ti ṣe ń rọrùn lónìí jẹ́ pé ọwọ́ lásán náà lẹ́bi máa bá wọn tọ́ ẹ̀yin ọ̀rọ̀ àwọn afọ́jú nìsín yóò kí alukurani fún fáin fáin lọ́nà tí wọ́n tó lójú ò lè kà ẹ ni kan braille kurani kan kọ ní braille writing wọ́n gbé alukurani yẹn kalẹ̀ afọ́jú yóò sì máa fọ́ kàn báyìí pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allah subhana títí sèlémà mú gbogbo ayé ó sì gbé alukurani braille yẹn síwájú ní sèlémà. alhamdulilayi wọ́n ti tẹ̀ jáde ó ti pọ̀ mujamma ti malik fahad ní madina kọ́lọ̀ nǹkan san malik fahad náà lẹ́sàn-án rẹ̀ wàláhi a iṣẹ́ kékeré kọ́ ni wọ́n ti ń bẹ̀ ní mujamma yẹn wọ́n ti ti alukurani tàwọn braille yẹn náà jáde ẹrì bíi sí ìgbà tí wọ́n wọ́n tàn lu pépà wọ́n lu wọ́n lu wọ́n lu wọ́n lu wọ́n bí ó ṣe rí nu àmọ́ tẹ máa ń kà jáde níṣẹ́ ah, lulu yìí yóò sì máa kà jáde tí wọ́n máa kà pẹ̀lú tẹjú yìí sòfófó ẹ ti wà jàmà ẹ̀yin afọ́jú ẹ̀ ní problem ọ̀la ẹ̀yin náà kẹ́kọ̀ọ́ yóò yé yín gẹ́gẹ́ bí ẹni tó lójú tàmá àmà bìtàmà sábà wá ní ẹnìkan tó fọ́jú báyẹn tó sì màlúkúránì ké báyẹn kódà kọ́ má ti ha pé ẹ bíráìlì ẹ náà ni ó gbé wá títí ọmọ fọ́jú ẹ dákun àti tẹlẹ máàmù kó lọ mọ̀ pé akákún akákún láwùjọ àkọ́kún ẹni tọ́kàn jẹ́ pé àtàwọ̀. ló ti kó náà mọ̀ pé òun wà náà ló mọ̀ tó ṣe so eléyìí pàtàkì abdullahi ibn ummi maktum màdódódó anabi sallallahu alaihi wasallam ó ya yá muhammed istadini wa anabi fami mara súnmi so ẹ̀rọ ká fọ́jú èdè afọ́jú yàtọ̀ sí so tẹ́yìn bá bá afọ́jú ṣe ẹ̀ mà nísìnyí kọ́dà àwọn olùkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ wa ní postgraduate studies àwọn afọ́jú ni tó ti gba professorship so àwa náà yẹ ká promote àwọn afọ́jú wa afọ́jú ẹgbẹ́tọ́ wa fọ́ pa ago báyìí ago báyìí ló lù <laughs> ago báyìí ló lù so yóò ní ẹ kàwé alẹ́ nìkan. Sayhan al-Mutayri professor fiqh ní kulliyat ash-Sharia tó bá ní ká kàtírọ̀ alẹ́ ká bí péjì mẹ́wàá yóò lọ tó bá yẹn gbogbo péjì mẹ́wàá yóò wá summarize ẹ̀ yóò summarize ẹ̀ pẹ̀lú ẹ̀rí ó lè summarize ẹ̀sìn tí ò ju péjì méjì lọ pé bó ṣe ẹ̀kọ́ kọtírọ̀ àǹgàgà ni kì í ṣe gbogbo àlàyé tó ṣe rẹ̀ gẹ́gẹ́ subhanallah tó sì jẹ́ pé lóòótọ́ tẹ bá wò bó ṣe tó ń tó wá kí bẹ́ẹ̀ wọ́n tó síra àwọn ti dà jù torí pé tọ́lọ̀ ń bá gba ẹyin jú lọ́dọ̀ àwọn èèyàn gbà mí a máa fojú inú rọ́pò rẹ̀ idha akhadha Allahu basara al-insan awwadahu anhu bil-basira àwọn olùkọ́ yìí ẹ máa gbé áá ọlọ́run máa ń fún wọn ní làákàyè wọ́n máa ń ní ọpọlọ tó eléyìí túmọ̀ sí pé tí ẹ bá wọ́n dàbọ̀ jẹ́ olùkọ́ la fọ́jú bí ó ṣe sọ̀rọ̀ kò ní jọ tẹni tí ń ríran tẹnu kí látàrí ìran táwa ń rí o lè fẹ́ sọ̀rọ̀ ata tójú bá kájú ó parọ̀ nítorí kọ́ máa wò pé tó bá sọ̀rọ̀ ojú ilẹ̀ bí wọ́n ṣe wò máa tẹ́ àmọ́ afọ́jú kí ló fẹ́ kàn wọ́n Muhammad fàmí má bi tọ̀ wà mẹ́ súnmi má bi tọ̀ wà. báwa kọjú kò fi ṣe kà torí wọn mọ àwọn pé gbogbo nǹkan nọ́mà kíni ti ń bẹ́ẹ̀ dáa. ẹ ọ bíbí ìsìn lóòótọ́ àmọ̀ pé èèyàn ńlá là nàbì sọ̀rọ̀ bá a nàbì ọlọ. tó tó bá mọ èèyàn léèyàn ńlá ọ̀tọ̀ tó tọ́tọ̀ rẹ̀ torí báwọn èèyàn tó ṣe é ṣe fún ọ̀tọ̀ láìpẹ́ ojú kó gbèsè grade four ló ń gbé bọ̀ tó bá rí báwọn èèyàn ṣe ń ṣe sí ó lè dé grade nine tó bá tún wá rí báwọn èèyàn ṣe ń ṣe sí ó lè wá grade two pé kò tiẹ̀ rẹ̀ àbí òye <laughs> so torí di eléyìí ló ti jẹ́ pàfọ́jú tiẹ̀ kò ní problem ìwà Muhammad àbí kí ló pa àná mo rò pé ẹ ọ fẹ́ nìsín ọlọ́run ti ní ẹ má làákọ̀ má nàbì lòdì so ìṣe afọ́jú gbà mí lè jọ tara oko tètè arókù náà bá dé yá Muhammad náà ní ọ̀sọ̀ ẹ̀hẹ́n súnmi mọ́dọ̀ rẹ ẹ̀dàpọ̀ ẹ̀yìn tẹ́ ẹ lójú ọwọ́ ànìgbà wa ni ẹ jẹ́ súnmọ́dọ̀ yín ẹ sún fún àbẹ́ ẹ̀kọ́ ni lẹ́yìn náà kí ló ń béèrè kó súnmọ́ wa sí ti bọ́ ń gbọ́ ń dà sùn àbí òye wa àmàfọ́jú ẹ̀ nítorí àti fi pé bóun ṣe kà ní kún tó tó ń sì ka gbogbo ń tẹ́ bá sọ fún un lónìí kún ẹ jẹ́ súnmọ́ yín òun ń tọrọ eléyìí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí ọ̀kan nínú àwọn abẹnugan nínú àwọn ọ̀sẹ́bọ nígbà yẹn tó wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nítorí báwọn ànábì ń wò ń gbà yẹn yíké tí àwọn abẹnugan yìí bá gba Islam gbogbo àwọn ọmọlẹ́yìn wọn náà gba Islam nítorí òwe lárúbáwá tó sọ pé ànáásù ala dini mulukihim ẹ̀sìn tọ́ba bá ń ṣe làwọn mẹ̀kúnnù rẹ̀ náà ṣe a lè rí láwùjọ tiwa náà lónìí kápẹ́ nílùú kan ọba wọn ṣe Islam dáadáa sọ láti rẹ̀ ọ̀tẹ̀ wọn máa ń rí gbogbo ìgbà àṣùbáàlù òbóhùn ọ̀ṣù magrib ẹ̀ṣẹ́ gbogbo ẹni tó bá ti wá wa wọn ni ẹ bá bàbá mọ́ṣáláṣí sẹ́wọ̀n kẹ́ni tó wá wá tó ń bá jẹ́ mùsùlùmí tí ọba fẹ́ sin náà oní òtù sọ̀lá. ok tí bàbá ń bá wa wọ mọ́sálásí kò ní jáde lásùbà ó dìgbà tí òórùn bá tó yọ tó gbéra sókè tó bá ṣe súnná tó bọ̀ ha kó tó di pé ó jáde. sẹ́wọ̀n káwọn tẹ̀fẹ̀ rí kó tún fẹ́ gba islam pé bàbá yìí ò ní jáde o. tá a bá fẹ́ rí bá sọ̀rọ̀ kí láà lè máa ṣe táàbù wá wọ mọ́sálásí ó islam. ok ní ìsìn ọjọjọ júmọ bàbá yìí ń wá mọ́sálásí ó tẹ̀ ń tún yí láàrin mọ́sálásí kan sí mọ́sálásí kan nílùú rẹ̀ ibi báyìí ni ọlọ́dún máa ibi báyìí sẹ́mi pé ọ̀pọ̀lọpọ̀ aráàlú ó ṣe islam ah bàbá ń ṣe islam ẹ̀sìn òdodo ni ẹ̀sìn kìíní kan ni bẹ́ẹ̀ àmọ́ ńgbà tí ọba bá ti kọ̀yìn sí islam ó lè máa jókòó mùsùlùmí àmọ́ kọ́ mọ́ ṣe islam ọ̀pọ̀lọpọ̀ mẹ̀kúnnù tó wà lábẹ́ rẹ̀ wọ́n tún ti torí ta ìsinlọ̀ tiẹ̀ má sinlọ̀ títí máa ṣẹlẹ̀ nù ànáṣó alẹ́dínní mọ̀lọ́kì ẹ̀sìn tọ́ba wọn bá ń ṣe làwọn mẹ̀kúnnù náà ṣe. sòlá náà ti sọ̀rọ̀ láti sọ́nà ti fẹ́ wò pé ẹ jẹ́ ká kọjú sí àwọn abẹnugan yìí àwọn ọlọ́lá àwọn olówó nínú àwọn Kùráìṣì yìí táwọn bá ti lè gba Islam. àwọn ọmọlẹ́yìn wọn náà ń kọ́ wọn gba islam nke bí wo gba yẹn nù. lọ́nà ti sọ fún náà àwọn àyà mi náà pé wasbir nafsaka ma'a alladhina yad'una má ti láàrin àwọn o àwọn mẹ̀kúnnù lọ́mọlẹ́yìn àwọn ànábì o kankan kékeré àwọn fẹ́ẹ́ fi ṣe àwọn ò àbẹ́yìn náà rí báyìí ṣe wà náà títí dòní ni èèyàn mélòó nínú olówó lọ́kẹ̀sìn kù èèyàn mélòó nínú ọlọ́lá lọ́kẹ̀sìn kù èèyàn mélòó nínú ẹni tó rípò ló tún ráàyè láti ṣe tọlọ́mọ tọ àmọ́ àwọn ẹ̀mẹ̀kúnnù náà lẹ́rìí tó ń gbọ́rọ̀ ọlọ́run tọ wọn lẹ́ni tí ó wà lọ́dọ̀ rẹ̀ ń gbà yìí ni Ubay ibn Khalaf al-Jumahi ابن خلف الجمعي رواية من عتبة أتي شيبة أو ما ربيعة ولا وانا هو على النبي صلى الله عليه وسلم يقول فجعل فجعل النبي صلى الله عليه وسلم يعرض عنه لي عبد الله ابن أم مكتوم سنة علمني مما علمك الله قل منا قل مما nínú ntọ́lọ̀ wọn bá ti fi mọ́ kọ́ mi mà nínú tọ́lọ̀ wọn bá ti fi mọ̀ ọ́ bẹ́ẹ̀ ni gbogbo akẹ́kọ̀ọ́ máa ń sọ fólùkọ́ wọn ò bá àmọ́ fẹnu sọ walisanul hali abyanu min lisanil maqali ahyana so action speaks louder than voice nígbà míì gbogbo ẹni tó bá wà lẹ́kọ̀ọ́ láyè túmọ̀ rẹ̀ ni pé allimuni mimma allamakumullah ẹ pé mi náà nínú tọ́lọ̀ nǹkan yìí ok ẹni tó wá múra rẹ̀ wá bá sá lè fi wé ẹni tí ò múra rẹ̀ wá a lè fi wé o torí ẹni láti máa sọ pé àwọn ọmọ kan wà wájú wá mi kan fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n fi fóònù bà tiwa jẹ́ wọ́n sì fi fóònù bà tiwa náà jẹ́ nítorí pé àwọn eléyìí gbéra wọn wá wọn làwọn fẹ́ mà ìwọ ò fẹ́ mà bíi tàwọn eléyìí nítorí pé fóònù ó lè ṣeéṣe pọ́fẹ́yìn lélẹ̀ gan fóònù ọmọ kan wá wà nílé ẹ̀kọ́ níwájú olùkọ́ kọfẹ́ yìí lélẹ̀ bá kọfẹ́ tẹ́nu nù oorun mọ́ fẹ́ lọ sùn lé ké lọ tẹ́ni o ọ yàtú rẹ ni lóṣù máa tẹ́tí gbọ́n máa ń sọ fún ọ. ẹ̀kọ́ ńlá ni tẹ́sí máa ń olùkọ́ nǹkan tó bá yàtọ̀ sí ànábì ọlọ́run lọ́kọ ló fún ẹnu kó náà gbọ́dọ̀ àwọn olùkọ́ kan kọjá lọ́jọ́ kan tó náà sọnù allimuni mimma allamakumullah tó wá yẹ káyí pé allamaka Allahu mimma allama ghayraka wa anta tabkhal bidhalika ala ghayrika ọlọ́run ti fi mọ́ nínú tó fi mẹ́lòmí tó wá yẹ kí wọ́n máa sahun rẹ̀ sẹ́lòmí kò yẹ o tọ́ báyìí anábì kọ́yìn sí ọkọ̀ ojú sóńtì ọlọ́run ti sọ pé abasa wàtàwàlà nítorí jọun la fi wé o ẹnikẹ́ni tí ń bọ́ sọ̀rọ̀ tó fajú o nítorí dájú ni kò ní fẹ́ kọ́ máa rójú rẹ̀ tó farò ìpàkọ́lọ́fẹ̀ kù sí nítorí pé aláìdáa gan ní fẹ́ kí wọ́n sọ tó ń ṣe láìdáa ní ìsìn ẹnìkan ń bọ́ sọ̀rọ̀ fajúro díjú mágbárí wọ́n máa sọ pé ntọ́ bá fẹ́ sọ ní kọ́ sọ tó bá fẹ́ sọ ní kọ́ sọ ìpàkọ́lọ́kọ̀ kò ní fẹ́ kọ́ máa rí ìdí ojú rẹ̀ sànẹ́bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́là ń kọ́ pàpọ̀ ẹni tí máa ń rẹ́rìn mú fẹ́ kì í kọ́ pàpọ̀ mo rò pé yé ẹnìkan wá bọ́ ha masha allah marhaba zaratna albaraka ẹ tó ọwọ́ akọ́ pàpọ̀ ọmọ rẹ́rìn mú fẹ́ rẹ́rìn ẹsẹ̀ pé ẹni tó bí ẹsẹ̀ wọlé ọkọ̀ sọkọ ọmọ ẹni kọjú bí dáre kí ló ń tẹ́tí mo rò pé so eléyìí túmọ̀ sí pé ní tó bá jó là á fi wé òun ẹnìkan kì í smile kọ́kọ́ pa ẹnìkan kì í sì fajúro kọ́kọ́ jù so abẹ́sẹ́ wàtàwàlà gbọ́dọ̀bí ṣe ń fajúro sí ibùdó Ummi Maktum yọ ọmọ rẹ́rìn músẹ́ wájú ẹni tó kọjú sí nǹkan méjì àti táì ọ̀fajúro sí léyìí ọkọ pàkọsí ẹni tó akọjú sí ń kọ́ sọ̀rọ̀ kó tún fàdúró náà ni so torí tó bá tilẹ̀ lọ́ọ́ fàdúró níwájú ẹni tó kọjú sí yóò sọ pé ah ṣé ò sí kí ojú yín kọrẹ lọ ah, eléyìí ti ń yọmí lẹ́nu nì mo rò pé yé so tí ọba sì kọ̀ pàkọ́ sẹ́nìkan tó wá kọjú sí tó rẹ́ni tó ah, ẹ̀ sì kọjú sí mi mo rí pé ẹ̀rẹ́ rìn mi sẹ́ kì í má ṣe nítorí tiẹ̀ torí eléyìí tí wọ́n máa bá sọ̀rọ̀ ni eléyìí fi hàn wáyé pé ẹnìkan ò ní í fajúro kọ́kọ́jú sí yẹn ẹnì kan ò sì ní máa rẹ́rìn músẹ́ kọ́kọ́ pàkọ́ sí yẹn. النبي وعن يا أبا فلان هل ترى بما أقول بأسا إن باقي يا ولدي وبابا لغدا سوري أبوك أنا سنم بوسو باقي قوك با إسلام دا دا دا دا, دا إسلام واه aburú tó ní ká jáwọ́ ń bẹ́ẹ̀ ṣé nǹkan kan bẹ tó burú nu gbogbo nǹkan yìí ni. onílà wọ́n ti mọ̀ ẹ̀wọ̀n káwọn tẹ̀sán ibi tí wọ́n bá sọ̀rọ̀ yóò kú nítorí pé àwọn ò ní máìlì kan. láà wọ́n ti ẹgbẹ́ òkúra pé láà kò mẹ́ wọ́n ti mo fi àwọn ẹ̀jẹ̀ tá máa ta á lẹ̀ tá a máa fi ṣe ẹ̀bùn fún káábà mo fi búra. yẹ̀yẹ́ tó wá pé láti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ti ṣe hajj yẹn náà wọ́n máa pẹran wọ́n máa pẹran hádáyà tó bá dé Mínà àwọn máa pẹran hádáyà àmọ́ àwọn máa ń pa fáwọn òòṣà wọn ni wọ́n máa ń pa fáwọn òòṣà wọn àwọn wọn wọ́n ń búra pọ̀ wọ́n ní tó tí ó fi kẹsùrọ̀ sí tó ní wọ́n jama yóò jẹ́ al-asnam jam'u dumya jam'u dumya tó dumya iná àwọn tó máa ń pè nǹkan eré àwọn ọmọdé tí wọ́n bá ti yà láwòrán abẹ̀mí bí àwọn bèbí òun tí wọ́n máa ń yà láwòrán èèyàn wọ́n máa ń pè ní dumya wọ́n ní tó sọ pé láwọ̀ dùmáà ajá pé àwọn èrè bí káàbùsì bá fèrè fúra kí ni yà yín lẹ́nu bẹ́ẹ̀ mo rò pé yé wa torí pé lẹ́yìn sábà àdàl kó forí nàm káfíìrì ó ṣe káfíìrì bá fọlọ́ ń búra gan yọ wá ni pẹ̀lú àwọn àbúra míì àmọ́ pé wàá dà fọlọ́ ń búra pé àkọ́bá ti jẹ́ mọ́ṣíríkì rẹ̀ náà lọ́kàn ni sọ pé bíláàtì wal Uzza wa man dana dinaha wa billahi inna Allaha minhunna akbaru kẹ́rẹ́ àpò ẹ̀gbọ́n òun fi láta búra òun fi Uzza búra òun tún fi gbogbo ẹni tí ń sìn wọn búra òun tún wá fi Allahu búra torí pé Allahu tóbi ju gbogbo wọn lọ ìgbà tí ò sí máa ìgbà tó tóbi ju gbogbo wọn lọ èwo lọ́wọ́ yẹ kó fi búra ìgbà tá a mọ̀ pé búra ibadatun minal ibadat eléyìí jẹba àwọn. ma ọrọ bima taqulu ba'sa lẹ́yìn tó búra síríkù rẹ̀ tán ó ní ìrora burú nù tó ń sọ. فأنزلت عبس وتولى ولم بس آية قالوا أفجروا أزقوا فقا لين فيها وقوين النبي صلى الله عليه وسلم ọlọ́run ẹlẹ́dàá kìí fi sílẹ̀ lórí àṣìṣe tó ṣe kọ́dà kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ kékeré ni ọlọ́run tètè tají eléyìí sì ni káàídà lọ́dọ̀ ahlus jamaa àtàwọn aránṣẹ́ rẹ̀ wọ́n yìí ṣẹ̀ kàbá ìròdùnlò wọ́n yìí ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àmọ́ àwọn sọgá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké wọ́n máa ṣẹ̀ àmọ́ tí wọ́n bá ṣẹ̀ láàyò kọrùnà alẹ yìí ha Ọlọ́run yìí fi wọ́n lẹ̀ lórí ẹ̀ Ọlọ́run ọba kì í fi wọ́n lẹ̀ lórí ẹ̀ Ọlọ́run tètè ta wọ́n lólobó wọ́n tọrọ àforíjì nǹkan ṣẹlẹ̀ dà ìṣẹlẹ̀ láyà sọ̀kalẹ̀ o kèsì kí lẹ́yìn ọdún kan kèsì lẹ́yìn ọdún méjì o ìgbé alẹ́dínà ìṣẹ̀nìbó wàlùfọwáhìjà ìlàlámà ìlàlámà ẹlòmíràn máa sẹlọ yọọ máa kó àwọn ẹsẹ jọ táwọn ẹsẹ burúkú burúkú tó ẹgbẹ tẹbí ra ni yọọ máa sọ pé làmámà ni làmámà ni èwo ló làmámà ń bẹ yẹ. táwọn anábì Ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ kéékèèké wọn Ọlọ́run ní tiwọn lẹ yóò tún tètè ta wọn jí àwọn tètè tọrọ àforíjì yóò tún wọn tọrọ àforíjì tó bákan náà. ó túmọ̀ sí pàánù bá sallallahu alaihi wasallam tó ń ti ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ò ní àsìkò kan àti ẹ jókòó fẹ̀yìntì mọ́ máa dáwà ẹgbà wa yìí fi hàn wá bẹ́ẹ̀ nítorí pé ń èèyàn sọ̀rọ̀ náà ní gbogbo wa olórí àwọn ọ̀kan náà yìí náà dáwà náà wọ́n bá wa ọ̀rọ̀ dáwà náà lọ́wọ́ kì dábàá pé ọlọ́wọ́ sọ pé náàmà wàlám yẹn sẹ̀jẹ̀ ó sùn wọ́n jì kọ̀dá ṣùgbọ́n tọ́lọ̀ wọn bá ń tún fi yé wa mí ni pé iṣẹ́ wa tá a fi rán náà ló ń ṣe ṣùgbọ́n má gbàgbé ẹlòmíì tó náà fẹ́ gbọ́. àwọn anísìn kọ́ aláǹsì dáwà ká pé àwọn kálukú kálukú wọn sì wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ̀wù tẹ́nìkan ala ọjọ́ Ewu aláàrù ẹ̀wù tẹ́nìkan wọ̀ ọjọ́ olówó tálẹ̀ ẹ̀rù kẹ́yìn ọ̀dà lò èwo lẹ́kọ̀ọ́kọ́ dà lò kájà pé gbogbo alẹ́ dà lò ẹ̀yìn àmà bàbá ìwà olè mú wọ abìkan kékeré ọba wọn. ẹ̀yẹ́ máa wo ẹ̀tún wò lọ́nà mi kásẹ̀ àwọn méjèèjì wọ́n jọ wọlé àti táì ẹ wá sọ fún mẹsìkì ni pé ìwà máa bàbá rẹ ẹ bá mu wọlé ẹ sọ fún lóhùn pé ẹ̀yin adúró díẹ̀ tẹ́ ẹ bá jáde ẹ bá kó ti bínú lọ. ṣé wo ni ni ò tó wo ni àbí wo yàn ni ò tó wo yàn. tèmi àdúrà kùtẹ̀ nǹkan jọ wọlé àti táì kó wá jẹ́ pé òní wọ́n mú wọlé. gbogbo social media ni ọgbọ́rọ̀ rẹ ọ̀ làkàtì ọmọ àwọn èèyàn bí èèyàn kò fún wọn lẹ́tọ̀ọ́ á ah, ọ̀làjú ní àyè ilé àbòsí nípa bàbá akọ́ polówó wọlé ọ̀daràn bàbá ẹ̀ta ìlú àlẹ́sìlẹ̀ tó kọ́ pè wọlé ọ̀dágun ọ̀dà ẹ̀ méjèèjì ẹ̀ wọlé oníkálukú yẹn máa sọ̀rọ̀ àtẹ̀tà tó tún ṣe é ṣe azọ̀gbẹ́ máa jẹ́ alọ́láhùn lè kọ́lé máa jẹ́ alọ́láhùn lè rọ́júlé ní kọ́lé bẹ́ẹ̀ ní fi jẹ́ òfin ọlọ́run fún yàn lọ́kàn mi ó mú sílẹ̀ máa gbọ́rọ̀ àti time this is respond sí àti time àbẹ́ sàbòsí náà ni na yé ọ̀kan ni ó sọ̀rọ̀ lẹ́yìn náà ó sílẹ̀ máa tọ́tí kọ́rọ̀ tèmi ẹ dákun tàbí ọ̀pọ̀ tàbí ọ̀jáde tàbí ọ̀dù wàhí mùsíbà tọ́ torí de lẹ́yìn lẹ́yìn náà wọ́n ká nàbì sallallahu alaihi wasallam ó dáa púpọ̀ ká nàbì tó sì bá làákà ẹ̀ mú bí o tún máa pè ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ kan bẹ̀ káì tó lọ́wọ́ ẹ ká àwọn èèyàn ní ṣe ní mú bá sọ á sọ pé gba Islam kò lè wá sórí rẹ Islam nìkan lọ́nà ọ̀rọ̀ tá a ti sọ <laughs> so lọ́wọ́ á ní àbí ọ̀rọ̀ tá à ń bọ̀ sọ òye ó ní ó sì ń bọ̀ wáyé mo rò pé ó ń bọ̀ wáyé so ẹni pé ojú kòkòrò táwọn èèyàn òde ìwòye kọ̀ wá fún pé kẹ́ni tí ó mẹ̀sìn ó gbẹ̀sìn bí bó ti ṣe wà fún pé kọ́ ọ má bàa sọ fọ́lọ́ ń pọ̀ gbọ́rí làwa ti ń sọ bọ́ọ̀ gbọ́ bọ́ọ̀ gbọ́ bọ́ọ̀ gbọ́ tó gbà.

eléyìí fi hàn wá pé yẹ ká máa síra o ká máa ìtàn pàápàá jùlọ bí alukurani ṣe máa ń sọ̀kalẹ̀ nítorí pé tá a bá mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbọ́ yìí la gbọ́ yìí. àmọ́ àwọn àyà tó ní sábàbí tó fi sọ̀kalẹ̀ torí ta ló ti sọ̀kalẹ̀ àyẹ̀wò ló ti sọ̀kalẹ̀ pàápàá jùlọ tó bá pé mímọ̀ eléyìí ó ń bẹ nínú nǹkan tó jẹ́ pé yóò jẹ́ ká gbọ́ àyà yẹn yé ẹ dákun abẹ́sẹ̀ wọ̀tẹ̀wọ̀là tá a bá mọ ẹni tó sọ̀kalẹ̀ lórí ẹ̀ á lè gbọ́ yé dáadáa látọ̀ máa túmọ̀ rẹ̀ kọ́ fa jùlọ ó sì kọ̀ yìí àtàlẹ́ bìnnà ó lè jẹ́ ọ̀rọ̀ ẹlòmíì lọ́lọ́sùn mo rò pé yé wa so amagbata ti ma sábà torí ẹ̀ làwọn olùmọ̀ ti sọ yìí pé mímọ̀ wọ́n ní táyà kan bá wà tá a lè gbọ́ yé àyàfi ká mọ sábàbí tó fi sọ̀kalẹ̀ sábàbí yẹn wọ́n máa jẹ́ kajus imminent eye yọ dàbí abala kan nù àyà torí pé a lè gbọ́ yé àfi ká mọ sábàbí àmọ́ àyà tá a bá ti gbọ́ yé láì mọ sábàbí tó mu wá wọ́n ní kọ̀ẹ̀fẹ̀ nídìí ká máa sọ sábàbí torí rẹ̀ àwọn tíra wà àwọn tíra wà tí wọ́n sọ nípa eléyìí. wọ́n sọ nípa asbābu nuzūl lẹ́yìn náà lè sọ̀kan fún wa asbābu nuzūl al-Qur'ān gẹ́gẹ́ bíi tíra ta ni As-Suyūṭī tó ní ọ̀dájú. السيوطي أني أسباب ورود الحديث àwọn sábàbí táwọn àdéhùn fi wá ṣùgbọ́n àwọn ni nínú àwọn tó kọ asbabu nuzul al-ayat onáà ni ali ibn al-madini rahimahullah ó ní asbabu nuzul tẹ́sí mọ̀ pé ali ibn al-madini nínú ulama al-qarni àwọn olùmọ̀tánṣẹ́ mi ní sẹ́ńtúrì ẹlẹ́kẹta ti islam wọ́n asbabu. النزول للواحد الواحد قلنا ni يعني أسباب النزول وانبني علماء القرن الخامس أتني أسباب النزول لابن الجوزي ابن الجوزي وانبني علماء القرن السادس شاولي eléyìí الإمام السيوطي أنقى أسباب ورود الحديث àwọn àdéhìí tó wá tóun náà ní sábàbí wọn láwọn olùmọ̀ islam ti tẹ̀ gan o problem ti wá ní pé ewu lẹ ránú àwọn tíra yìí dẹgbẹ ariwo òfò lọ́pọ̀lọpọ̀ nkóká tí ò níláárí so gbogbo tíra yìí bó ti pọ̀ tó bá ti ra ẹyọ kan ti tó so ó sì rọra kà á wò kó wo ya àǹfààní tó mú jáde so ẹ ká gbìyànjú torí pé irinṣẹ́ ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ní síra ìwọ ọba ti ní irinṣẹ́ ó lè kẹ́kọ̀ọ́ ó dàbí ṣọ́bẹ̀ ni àtọ̀bẹ̀ rẹ́lẹ̀ àti pánpán fọ́mọ tí ń ṣe bíríkìlìyà ṣèwọ́n náà bùkátà láti ra ìwọ̀n abẹ́ ìtagbára rẹ bá ká nínú àwọn síra ẹgbẹ́ wáyé tó fi hàn wá nípa àyè ńlá. eléyìí ti ń bẹ fún Ibn Ummi Maktum gẹ́gẹ́ bí ojú kòkòrò rẹ̀ níbi àti mà nípa ẹ̀sìn àti bá nàbì sallallahu alaihi wasallam mọ́dọ̀ níbi kọ́ láǹfààní àti máa gbọ́ àlàyé nípa ẹ̀sìn àwa náà ẹja fi kún ojú kòkòrò àtìyànjú wa nípa àti gbẹ́sìn yìí ti ní ìyànjú pé mo fẹ́ mọ mọ́tò bá ti lójú kòkòrò mọ fẹ́ mọ̀ mọ fẹ́ mọ̀ ọlọ́run máa ràn yàn lọ́wọ́ èèyàn máa rí kọ́ ìwọ ní wọn ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ wàhálà gan pọ̀ ju tiẹ̀ lọ wọn gbóhùn rẹ wọn ní kọ́ ọ̀ká wọn ní ọ ọ sọ̀rọ̀ kọ́ dájú ṣebí ojú kòkòrò Ibn Ummi Maktum náà lọ́ba aláyà fi ń sọ̀kalẹ̀ tó bá pé àwọn tí ń kẹ́kọ̀ọ́ súkẹ́súkẹ́ táwọn náà kà á kún ní àyà fún òní sọ̀kalẹ̀ tọ́lọ́ náà mà ní àkálukú pé ọ̀fẹ́ kọ́ kàfẹ́ sọ bàbá yìí lẹ́nu ni tó ṣùgbọ́n lẹ́yìn fẹ́ kọ́ lódodo lọ́lọ́wọ́n bá tó fi ń sọ àyà kalẹ̀ eléyìí jẹba ìgbà wọn náà gbà wá. látọ̀dọ̀ bàbá rẹ̀ أن رسول الله صلى الله عليه وسلم كان يسير في بعض أسفاره وعمر بن الخطاب يسير معه ليلا فسأله عمر عن شيء لم يجب ثم سأله فلم يجب ثم سأله فلم يجب فقال عمر ثقلتك أمك عمر نذرت رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات كل ذلك لا يجيب قال عمر فحركت بعيري حتى إذا كنت أمام الناس وخشيت أن ينزل في, في قرآن فما نشبت أن سمعت صارخا يصرخ به قال فقلت لقد خشيت أن تكون نزل في قرآن قال فجئت رسول الله صلى الله عليه وسلم فسلمت عليه وقال لقد أنزلت علي هذه الليلة سورة لهي أحب إلي مما طلعت عليه الشمس ثم قرأ إنا فتحنا لك فتحا مبينا بواي وتفين هوا يروى ما يقف أما صحابة النساء النبي صلى الله عليه وسلم

lẹ́yìn náà umaru tún béèrè lẹ́ẹ̀kejì anabi ò tún dáhùn umaru tún béèrè lẹ́ẹ̀kẹta anabi ò tún dáhùn umaru wá ní ọ ìyá rẹ ṣòfò rẹ o ó ń bí anabi wa gbogbo ẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì ọ̀dọ̀ lóhùn a nǹkan sì yẹ wọn wà ní arọra dára fún mi ní kẹsẹ pé dídé mo bá ń lọ mo bá ń lọ mo bá bọ́ wájú àwọn èèyàn mo bá pẹ́ táyà ọmọ lọ sọ̀kalẹ̀ ó ní ẹ̀rù ń bà mí kálukúrá nìkan ọmọ lọ sọ̀kalẹ̀ lórí mi ẹ̀rọ ká àbúlá mi náà ìbá ń kà á lónìí wọ́n máa ta àdìjọ́ gbèǹde so kó náà kó ṣe ṣe àṣebóró nu alukurani sọ̀kalẹ̀ kò dé parẹ́ mọ́ olórí ibú rẹ̀ tó fi sórí ibú wọ́n bá lò túbá lónìí ó tún borí ara ẹ̀ <laughs> ẹni bẹ́ẹ̀ sórí rẹ̀ yọ yára ó mọ̀ rìn àtètè pọ́pọ́ ó sì bọ́ wájú tọ́ ó ní tó ń tẹnu ẹ̀ ń pẹ́ ìpẹ́ ń jókòó ìtì ẹ̀tí ìbẹ̀rẹ̀ sí ṣe nǹkan mí nígbà mo ti déwájú wọn. ni mo bá gbọ́ tẹ́nìkan pariwo tí ń pọ́ pa mi ya Umar ya Umar ibn Khattab. tó hmm, hmm. mo ní tó ẹ̀rú ń bà mí o kùránì ti ń bà mí lẹ́rù ti sọ ọ́ ó ti sọ̀rọ̀ mi pé mò ń gbé ànábì léèrè mò ń gbó lẹ́nu ó ní mo bá dé mo bá nàbì sọ̀rọ̀ bá àdùsọ́nà mo bá sálámù ẹ wá pé tí èèyàn bá ń bẹ̀rù pé èèyàn lè bá burú pàdé nìkan gbogbo àlọ́ tí èsè lọ lòsì sàlámù alaykum warahmatullahi wabarakatuh sàlámù alaykum sàlámù mo gbọ́ pé wọ́n lẹ́ ń pè mí nì àbí òye قال فجئت رسول الله صلى الله عليه وسلم فسلمت عليه فقال أنا بأسويك لقد أنزلت علي هذه الليلة laylata súrà súrà kan ọlọ́run sọ̀kalẹ̀ fún mi lóru yìí إلي مما طلعت عليه الشمس. mimma tala'at alayhi ash-shams súrà yìí mo fọlọ́ búra kó ni mo nífẹ̀ẹ́ ju gbogbo nǹkan tó rùn ràn sí lónìí tó à ń gbọ́ ọ́ mubtada èmi gbogbo gbẹdẹ́ ọ̀fẹ́ kí kábàárù bá dé láàmú kọ́mọ́lọ́jọ́ kó lu ẹ̀ ló torí ibú tọ́lẹ́rù ti ń bọ̀ àwọn pé sóra kan sọ ká àyà kan sọ kalẹ̀ tọ̀ ẹ wá sá wù ànẹ́bí ànẹ́bí wa ni inna fatahna laka fathan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbik wa yutimma ni'matahu 'alayka wa yahdiyaka siratan mustaqima táwọn kọ́ máa náà ló sọ Allahu akbar torí pé ibi tá a rò pé ìdí òwò sí ọlọ́run ní kò wó bẹ́ẹ̀. wo bá àwọn sàhábà ṣe fẹ́ràn orí ibú ọmọ ìjẹta o ẹ wo àwọn èèyàn òde èwo yìí yóò sọ pé mo tọ́ lé pè títí ẹ bá ta tán tó má bí ọ léèrè kó o pè mí ni. àwọn eléyìí oríire làwọn wá ká wọn ò fẹ́ sórí ibú kí ló wá ṣe tí ọ̀dà náà ni ẹ wo bí má nìṣe tó lọ́kàn ọ̀tẹ́rù tó ń bà ó béèrè òun lọ́ọ́ yẹ kó bínú bá ànábì ọ̀daràn ó tún béèrè ànábì ò tún dá àtọ́ ó tún béèrè lọ ìmọ̀mọ́sí o kò ti dé béèrè torí ìbéèrè tí ń béèrè tó fẹ́ gbọ́ èsì tí ó sì sin lọ wọn ọ̀dà ní ti tọ́ bá tún wá gbé béèrè mí ìdè pé ṣé mo sẹ́ni ọlọ́mọdé àwọn àtẹnugbà ẹ̀kọ́ mbẹ́mbẹ́ o pé tọ́ bá ti béèrè tó tún béèrè tó o tún béèrè tí wọ́n dáhùn bíra rẹ léèrè ètò ọ̀fẹ́ gbọ̀n kan mi ọ̀rọ̀ àti sùúrù. ẹlẹ́kejì ọtọ́ sólùmọ̀ kó fi àìdáhùn dáhùn ìbéèrè tó ní béèrè bá ń béèrè ńgbà mi nítorí pé ẹ̀kọ́ ń bẹ́nu ká dákẹ́ òun fẹ́ kọ́ sọ̀rọ̀ ni má sọ̀rọ̀ yóò ti rúgba yóò rú ẹgbẹ̀rún tó tọ́ báyà wọ́n wò pé sẹ́rù béèrè yìí èmi náà ti yẹ kí n ti mà dáhùn àtijọ́ ló ti wà ń lẹ́kọ̀ọ́ báyà wọ́n rò pé àṣejọ ọmọ yìí ti pọ̀ jù ọjọ́ tí ó ti tẹ́tí mọ́ lọ́kọ̀ọ́lá kò ní lọ́jọ́ náà yóò ti máa ro gbogbo ẹ̀ ẹ̀ so pé béèrè béèrè bébèrè náà wà ń gbogbo nǹkan ni. èwo ni bàbá ń sọ kò yé mi sọ yẹ kó lù mà kọ́ máa màá màmá dáhùn ìbéèrè mi torí àti fi hàn akẹ́kọ̀ọ́ ibi tí bá ti ń ṣàṣìṣe torí bá ṣe jù máa wà wọ́n mọ̀ lọ́ọ́ jẹ́ pé àṣejù lákẹ́kọ̀ọ́ fi ń béèrè sẹ́yìn bá sì jẹ́ kí gbogbo àṣejù rẹ̀ ti ṣe lẹ́bàá máa dá lóhùn sí yọ kọnu yọ fẹnu kọ yóò béèrè béèrè tí ò yẹ kí yóò béèrè ńjọ́ kan ẹ máa pé torí kí wọn ní ká máa béèrè gbogbo nǹkan ká máa béèrè gbogbo nǹkan lọ́kọ́ fi ń bí ànábì pé kí ló kọ bàbá nítorí béèrè pé ẹ ọ̀dà ńbọ bàbá mi wá wà ní bàbá tó ti kú lánàá mi sọ pé inú ńlá lọ wà kó tó bá kó dáké náà lọ́lọ́ sọ pé ayọ̀ lẹ́dí náà mi láti sọ̀dọ̀ àṣìá ẹni tó fi lẹ́kùn tó sọ. ẹ má máa béèrè nǹkan tó kí tó máa fi hàn yí ọ̀bà yìí lọ́kàn so ìbéèrè bá ti pàpọ̀ jù náà ó yẹ kéèyàn máa wọ́n náà láti gbé gidi náà ní ti máa ń ṣerú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọn máa béèrè nítorí kọ́ fẹ́ mọ̀ ọ́ ẹlòmíì ga níbi tágbà ti ń kẹ́kọ̀ọ́ wọ́n máa ń ṣerú ọ̀pọ̀lọpọ̀ béèrè ni nítorí kí wọ́n má bà wọ́n má bà olùkọ́ lọ́rùn sílẹ̀ ń bí àti báwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀kọ́ ti ń kọ́ wọn. ó ti ní àsìkò tá a lò wọ́n kàn fẹ́ lo gbogbo ẹ̀ fún béèrè ni àwa nílé kẹ́kọ̀ọ́ tó yẹ ká kọ́ nígbà tí a bá wá kẹ́kọ̀ọ́ sísá ẹ̀kọ́ tó bá ní nǹkan mélòó lẹ kọ́ ọwọ́ àléwò ìwé abala méjì péré la kọ́ oṣù mẹ́ta jàmá irú ilé ẹ̀kọ́ wo nu ìwọ ti gbàgbé tó gbogbo àsìkò tí wọn bá fi máa ṣàlàyé ìmọ̀ fún yín kí ni wọ́n fi ń ṣe wọ́n fi ń bá àsìkò jẹ́ pẹ̀lú ìbéèrè láàánú. ẹ sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kẹ́kọ̀ọ́ kì í fẹ́ wàhálà tó wà nú ẹ̀kọ́ adùn rẹ̀ ni wọ́n wá pọ́nlá. ìpọ́n títọ́ à ń bẹ̀ tí yóò fi ṣe wàhálà tí yóò fi dolùmọ̀ tó nà mà tí yóò lè dá dúró èèyàn mélòó lọ́gà ṣe. àmọ́ tó bá yẹ pé ìmọ̀ yẹn ọba bí jíjẹ ìmọ̀ yẹn ọba bí mímu yẹn ọba bí àǹfààní ní táwọn wà nù. tó rí báwọn àjẹ́ pé ìbéèrè tọ́ba pọ̀ kìí ṣe gbogbo ìgbà ló wúlò. tán bákan náà nínú ẹ̀gbà wáyé. ẹ̀kọ́ ń bẹ ń bẹ pé wọ ọtọ ọdẹ akẹ́kọ̀ọ́ náà tó bá ti fura mọ̀ pé olùkọ́ ọfẹ dọ ọ lóhùn má tún má họra kan gùn o tó bá fi lè họra kan fún àbùkù ni o ọ̀tẹ̀ torí ní ìjọ ti béèrè wọn ọ̀dọ̀ ọlọ́run ó tún béèrè wọn ọ̀dọ̀ ọlọ́run ó tún béèrè wọn ọ̀dọ̀ ọlọ́run àṣejù bá ti wọ ọbẹ ọ̀tẹ̀ o ìdí tó fi lẹ́lòmí lè kí olùgbé mọ́ wàá mọ́ o ìfìtínà rẹ ti pọ̀ jù bàbá kele fìtínà mi tọ́pọ̀ dùn ún bàbá débi tán lọ́wọ́ mà sọ̀lá yìí èèyàn gbọ́dọ̀ kíyè sára èèyàn gbọ́dọ̀ kíyè sára lórí pé Umar ọ̀yà lọ wájú lọ wájú tọ́wọ́ ayẹ káàtì torí irú nǹkan bá nǹkan fà nábì lẹ̀ ẹ̀mọ̀ kó ti fà nábì lẹ̀ ní ìṣọ́ lọ wájú à ah, ṣé ṣe pé ó jìnà sànàbì kò sẹ́ńtà bí dáa tí ó fẹ́ jìnà sànàbì. ṣùgbọ́n kó má jẹ́ pé bóun ṣe súnmọ́ ànábì sí ní ìsinyìí yọ padà fa wàhálà tálùkùránì ò fi sọ̀kalẹ̀ torí wáhàyí ó súnmọ́ kọjá ó súnmọ́ kọjá gbogbo bá ṣe ń pè ń gbà wọn torí ànábì ti wà láyé ojú ti lẹ́sàn-án rí pé ànábì ní ìsinyìí báyìí ọba sọ̀rọ̀ mọ́ tún di kó ń bá sọ̀rọ̀ pé ọlọ́run ti o. <laughs> àṣìlọ ọjọ́rò olúwa tí ò sí parẹ́ lẹ́yìn bá wọn. ó sì tún túmọ̀ sí pé ń bẹ́nu ìmánì kéèyàn máa bẹ̀rù kéèyàn ní bẹ̀rù kéèyàn ní bẹ̀rù bá burú ó lè sọ̀kalẹ̀ síyàn lórí nínú ìmánì. ìrẹ́ náà láti rí Umar wa khashitu an yunzila fiyya Qur'an ọ̀sọ̀ ó tuntun sọ. So ẹ̀rù ń bà mí kó má jẹ́ pé alukur'an ni ó sọ̀kalẹ̀ lórí mi. wọ́n mẹ́mẹ́ pé ọyẹ kólùmà kọ́ máa fún ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ ní ròdùnú kólùmà kọ́ máa fún ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ ní ròdùnú nítorí pé ròdùnú tó bá fún ẹni tí bá ń kẹ́kọ̀ọ́ yóò wúlò fún un. ìró òdùnnú tó o bá fẹ́ ni tí bá ń kẹ́kọ̀ọ́ yóò wúlò fún tẹ́lẹ̀ ìjẹba tẹ́lẹ̀ ìbáyé wa ajẹ́ pé hadith yìí ó pàtàkì púpọ̀ gẹ́gẹ́ bí gbogbo hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam hadith yìí fi hàn wá gbogbo lọ́lọ́wọ́n bá ti forí anabi wa sallallahu alayhi wa wa sallam. anabi wa sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kì í ṣẹ̀ ńlá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọlọ́run tó ti forí rẹ̀ jìn Allahu akbar ọba sori ńlá fún anabi sallallahu alayhi wa sallam lè máa ah má ti ni bàbàrà wà ń ah bàbàrà wà ń bẹ̀ pọ̀ wà ń nítorí orí ńlá ní fànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹjọ́ àwọn náà túbà lọ sọ́dọ̀ ọlọ́run wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ẹjọ́ àwọn náà túbà lọ sọ́dọ̀ ọlọ́run ẹ mẹ́jọ afetí pàlàbà àwọn àkíyèsí tí wọ́n máa ń pè wá lọ síbi wípé ká àforíjìn kúrò níbi gbogbo ẹ̀ṣẹ̀ pàtàkì jùlọ àwa tá a jọ́ mi yàn àwa tá a jọ́ mi yàn yìí alẹ́ṣẹ̀ kéékèèké bẹ́ẹ̀ la níní ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ wa pọ̀ jọjọ àwọn ẹ̀ṣẹ̀ wa pọ̀ jọjọ báwọn ẹ̀ṣẹ̀ wa ṣe pọ̀ jọjọ yìí à ń bùkátà títọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ torí kọ́lọ̀ bó lè bá àforí rẹ̀ jìn wá gbogbo ọjọ́ ayé wa táwọn afi ń tọrọ àforíjì kọ̀pọ̀ ọ̀pọ̀ rárá nítorí pé ọlọ́run ọba aláàánú ni aláàánú lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa jíjẹ́ tó sì já láàánú yóò mú wa mà wípé wọ́n fẹ́ wa fún dáadáa ìdí nìyí tó fi ní ká tọrọ àforíjìn òun foríjìn wa kódà àánú ọlọ́run tó tayọ bẹ́ẹ̀ a máa foríjìn yàn láì tọrọ àforíjìn inna Allaha la yaghfiru an yushraka bihi. ويغفر ما دون ذلك لمن يشاء téèyàn bá kú tó ń tẹ̀sẹ̀ kan lọ́rùn tẹ̀sẹ̀ yẹn kò tó ìṣẹbọ sọ́lọ̀ téèyàn sì kú tí ọ̀tọ́rọ̀ àforíjìn ọlọ́run lè forí rẹ̀ jiyàn subhanallah a ọba dáadáa lọ́lọ́run ẹlẹ́dàá wa wa wa wa parẹ́. mímọ̀ àmàṣe wa tá a fi dẹ́ṣẹ̀ ọlọ́run dákun bá wa parẹ́ ọlọ́run wa foríjìn wa ṣáájú ká tó kú foríjìn wa lẹ́yìn ikú wa ṣàánú wa nínú wa wọ́n dá wa dára wa lọ́jọ́ gbẹ̀ndà òkèèyàmù ọmọ àlùjọ́nà ni kò ṣe wa eléyìí jẹ́ ibi tí a sí lónìí yìí báyìí ìgbà tí a ti mà nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní. gẹgẹ bó ti ṣe jẹ́ wípé alukur'ani wa eléyìí tá a há à ń sọ sísọ rẹ ọ pàtàkì ju yíyá tá ha lọ nítorí sísọ tá a sọ oní ọjà kíkí híhá yẹn kó ṣẹ́kù sísọ tá a sọ ní ọjà kí híhá tá ha kó ṣẹ́kù ẹni tí o ti sọ ń tọ́ há bí máa ìbànújẹ́ ńlá ló sì máa ń fún gbogbo ẹni tí ọha tí ò sọ kọlọ́n dákun kọ́ bá wa dá gbogbo ńdá fi hánú alukurani tí ṣètọ́ni mú agbàgbé kọlọ́n ọba wa dá padà ọba ẹlẹ́dàá ó túbọ̀ fi rọ̀ wá lọ́rùn àti máa kí alukurani ní gbogbo ìgbà atúrí nínú ta kọ́ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wáhàyí a máa sọ̀kalẹ̀ fún gba ọ̀nà oríṣiríṣi nínú àwọn ọ̀nà yìí ọlọ́ọ̀lẹ́ tó le jù tí wáhàyí máa wá bá tí wọ́n máa ró lákọlákọ bí aago eléyìí máa le púpọ̀ fáànàbì sallallahu alaihi wasallam ìgbà tí wọ́n bá tó wá ṣe ìtúsílẹ̀ fáànàbì lẹ́yìn wáhàyí yìí ànábì máa já sí pé ó ti gbàgbọ́ iye gbogbo ń tán sọ̀kalẹ̀ fún un omi ìsìn ni pé màlẹ́kà lè wá bá láwòrán èèyàn kí bá ṣe rí nínú hadith jibril aleyhi salam léyìí tó gbajúmọ̀ púpọ̀ nínú sahihi muslim baynama nahnu julusun inda rasulillahi sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ yà ti máa gbé ńṣe ni màlẹ́kà wá bá anabi sallallahu alayhi wa sallam láwòrán èèyàn bákan náà. ọ̀rọ̀ tí Aisha sọ nípa pé àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́ fi bẹ̀rẹ̀ fánábì sallallahu alaihi ní lẹ́yìn tọ́lọ́ ń ṣe nánàbì òun náà ni àlá òdodo bá lálà kò ní rí nǹkan kan lójú àlá àyàfi kí nǹkan yẹn ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí òòrùn gẹ́gẹ́ bí tí kẹ́ni tó fẹ́ pèèyàn sẹ́sìn kọ́kọ́jú sẹ́nìkan kọ̀pà kọ́ sẹ́nìkan ẹni tó bá ti fẹ́ pèèyàn sẹ́sìn yóò kọjú sí gbogbo ẹni tó fẹ́ pè sẹ́sìn ó sì gbọ́dọ̀ fájúro níwájú ẹnìkankan gbogbo wọn pátá ó fi ìtújú ká ó fi bá wọn ṣe nítorí pé ìwọ ló fẹ́ pè wọ́n síbi ẹ̀sìn ọlọ́run kìí sàwọn ni wọ́n gbéra wọn wá bọ̀ ìwọ ló fẹ́ sàlàyé ẹ̀sìn ọlọ́run fún wọn. tọ́ a sì rí ìgbà nàbí sallallahu alayhi wa sallam wọ́n ti àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké gẹ́gẹ́ bí abasa wa tawalla ó ti ṣe ṣàfihàn rẹ̀ ṣùgbọ́n làwọn bá ti din rẹ̀ fún inna fatahna laka fathan mubina liyaghfira Allahu liyaghfira Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa yutimma ni'matahu alayka wa yahdiyaka siratan mustaqima. ẹ̀sán rí wípé ìwọ̀nba làránù máa ma bọ́ọ̀mù bá ń ti ń ṣèbéèrè máa ránù máa pọ̀ jù tó bá ti rí pé wọn ọ̀dọ́ ló ń farabalẹ̀ wá ọ̀rọ̀ míì sọ ẹja mi lórí ẹ̀ ẹ kọjú sí nǹkan míì tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ńbẹ̀ o abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́dàá kó ṣàlékún àgbọ́yé fún wa nínú ẹ̀sìn wa kó fi ìmọ̀ wa. kó ṣe láwùjáre fún wa kọ́ mọ̀sí ní ìbálẹ́jọ́ lọ́jọ́ gbẹ̀ndà al-qiyama subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. kí ni ìyàtọ̀ tó wà láàrin mọ̀ ní àti mọ̀ ní yóò ṣe ìdájì Assalamu alaikum.

يعني يجعل الإنسان أخفش àwọn ní ẹnìkan ní fámílì wọn ló kú ní fábílì tí ó pọn dandan fún wọn láti kí wọ́n sọ fún wọn pé wọ́n tètè pín ogún gẹ́gẹ́ bí dáhùn ṣe gbà láti bí a ti pín ogún mùsùlùmí lẹ́yìn lọ́wọ́ wọ́n ní àwọn ní ṣọ́ọ̀bù kan sí àgbègbè wọn tí oníbẹ̀ mọ́ṣáláṣí kan wá wà lọ ṣùgbọ́n ẹni tí ó kó mọ́ṣáláṣí náà ń jára àti táwọn ẹ̀mọ́ wà bá tí wọ́n máa ń gbé àwọn wọ́n máa bá wọn yẹ̀ wò wọ́n ní nígbà míì tí máa ń ṣe sọ láti táwọn ǹjẹ́ ó tọ́ kí àwọn máa ṣe sọ láti ní òun ìwé ọ̀rẹ́ wọ́n ní bákan náà wọ́n máa ń ṣe sọ láti ní gẹ́gẹ́ bí láti máa wọlé fóṣù nìkan ni wọ́n máa ń ti fọ̀rọ̀ àti tí wọ́n ní ẹ̀yìn pọ̀ pọ̀ fún ilé ìdúró tí wọ́n parí ọ̀rá ìfọ̀rọ̀ tán fún iṣẹ́ tó lè fún iṣẹ́ tó sì láti wọn kí ṣe ìyẹn tó láti òkú ṣẹlẹ̀ bákan náà wọ́n sọ àtàlámà rẹ̀ láti lè wọ́n ní tó wọ́n ní tẹ́lọ̀ làwọn àwọn tó ṣèlè pé ìlú tó káwọn máa rán ní kòtò kí wọ́n máa kọjá ó kọ́fẹ́ wọ́n béèrè láti ìsinmi yìí wọ́n ní tó tọ́ fún ìbìnrin akẹ́kọ̀ọ́ kí ó máa ṣe sọ láti ní tó tọ́ fún obìnrin akẹ́kọ̀ọ́ ó máa ṣe sọ láti ní ó ṣẹlẹ̀ nígbà tó fi jẹ́ pé kìí ṣe ọkọ ẹ̀ ní oṣù ẹ̀ náà wípé ẹlẹ́sìn ní pé tí tọ́ àwọn òwe tí wọ́n máa ń lò sí táwọn bá ti kọjá táwọn bá ti lò mọ́ àwọn máa lọ fún àwọn tó máa ń ta ẹja kàkà tó ṣe wọ́n dẹ̀ máa fún àwọn ní ẹja àbákàrà àpàdà tó ṣe nǹkan táwọn yẹn ṣe tó tọ́ èyí kó máa ṣubú yẹn ta ẹja àtàkà lọ àwọn tó máa ta. Ní ọ̀lẹ́ pẹ̀lú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń hàn kó láàyè pápá jùlọ níbi àwọn apá kan nínú Nàìjíríà ti àwọn ìlú òfin tó tó tó náà pẹ̀lú rẹ̀.

عليه السلام الحمد لله لكن يا تتو على مني اتي مري مني هنا لو ميتو من جادي lára ọkùnrin àtobìnrin lásìkò tí ìbálòpọ̀ tó bá ṣẹlẹ̀ láàrin wọn. àmọ́ màdé wọn lómi tó máa ń síwájú jáde kó tó di pé màá níyọ̀ jáde. ó máa ń jáde tọkùnrin tó bá ń bóbìnrin ṣeré àbí tọkùnrin bá ń ronú nípa obìnrin àbóbìnrin ló ń ronú nípa ọkùnrin àbọ́kùnrin rí nǹkan kan tó mú kí abẹ́ rẹ̀ ó le ó lè ṣe sábàbí kí mẹ́dì kó jáde lára rẹ̀ mẹ́dì òun náà ni omi tẹ́rẹ́ tó máa ń yọ tó bá jáde ó sì máa ń jáde ní látàrí ìgbádùn téèyàn tó ń rí. àbẹ́yìí tó ń rántí ti jẹrí àbí èyí tí ń wò fóun lè rí látàrí èyí tí ń ronú nípa rẹ̀ mẹ́ni ó pè fún ìwẹ̀ mẹ́ni ó pè fún kátábà kọkùnrin ọkọ abẹ́ yẹn ń gbà jáde kọ́fọ̀ kárí látàrí jáde. wọ́n níta lè ra ọjà ká kó pamọ́ ká fi sùn gbà tí ọba wọn kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ká fowó wa ra ọjà tó bá ní í ṣe pẹ̀lú jíjẹ oúnjẹ ni àbí máa padà dóúnjẹ àbí wọ́n máa fi tóúnjẹ ṣe bí iyọ̀ bí tòmátò bí òróró bí epo káàrà ká kó pamọ́ ká fi sùn gbà tí ọba wọn kọ̀tọ́ ẹ̀rí pé lẹ́nu lọ́lọ́yìn àwọn tó pé kó pamọ́ wọ́n fi ń make millions ṣùgbọ́n millions ọ̀ràn ni nítorí pé wọn kì í kó nǹkan kan pamọ́ tó ní í ṣe pẹ̀lú oúnjẹ àfi kọjá pẹ́ni tó ṣe bẹ́ẹ̀ kọ́ọ̀pẹ́ aláṣìṣe ńlá ni ìsìláàmù ọ̀farama àmọ́ tó bá yẹ pé àgbẹ̀ lẹ́yìn ẹ̀yin lẹ dáko ẹ wá kó èrè oko èrè oko tẹ wá kó yẹn èrè oko tẹ kó yẹn ẹ wá lọ kó pamọ́ ẹ tà nígbà yòówù tó wù yẹn bóyá ọjọ oúnjẹ yẹn ó ti fọ́ọ̀lù lásìkò tẹ kó èrè oko ṣe wá ẹ fi sùn gbàtí ọba wọn ẹ tẹ lọ nítorí pé ẹni tó dáko ló fi ní nǹkan tó kó pamọ́ òun kọ́ ni wọ́n ń bá wí o ẹni tó rà ẹ̀wọ̀n kíkà lélẹ̀ òun rà ó kó nílẹ̀ ó wá kó pamọ́ fi sun ìgbà tí ọba wọn eléyàn ni so nítorí pé àgbẹ̀ tó dáko tó ṣe wàhálà yẹn tí Islam bá ní dandan dandan bó ṣe ń kó náà lọ gbọ́dọ̀ lọ tà á ọ̀pọ̀lọpọ̀ ò ní dáko mọ́ nítorí èló gan-an lẹ́ fi kọ́lẹ̀ èló lẹ́ fi ra àwọn arúgbìn tẹ́ ìlú gan-an lẹ fi fa omi káàtì ẹ̀kọ́ mi ń rọ̀ láti sámà ni àmójútó ojoojúmọ́ wàhálà gbogbo ìgbà eégún ẹ̀yìn àgbẹ̀gbẹ̀gbè lọ kò rọrùn rárárárá tó lẹ́yìn náà ọ̀pọ̀ àìmọye ìgbà lẹ́fojú sí pé èrè oko tẹ́kọ̀ọ́ pọ̀ jọjọ́ ẹ lè má lọ. lọ́dún tó kọjá yìí á àwọn èèyàn ṣòfò gan wọ́n ti òfò gan nílẹ̀ Yorùbá yìí tó dé ọ̀rọ̀ àwọn ẹlòmíṣẹ̀ṣẹ̀ ti tí wọ́n fẹ́ gbìn bọ́ọ̀lù ẹni lọ́jọ́ bá dá ékàtà níye táwọn èèyàn ti ẹlòmíì owó tá ń ná over million ní láti kọ́lé àti gbín gbogbo kí ní gbogbo ẹ̀wọ̀n ọ̀mú kan torí islam onítọ́wá pé wọ́n lọ dáko ọ̀sẹ̀ lọ yàtọ̀ sẹ́ni tó lọ rà tó ń kó lẹ̀ so eléyìí ń ti ẹ̀sẹ̀ lọ kó náà mí nìyí ó mí nà ara yìí wọ́n ní kí ni po ẹni tó bá gbàgbọ́ pé nǹkan kan ní bẹ lára téèyàn máa fi yà eléyìí ń bùkátà akẹ́yọ̀ ṣèwádìí mẹ́díkálì so islam kò fi nǹkan tí àwọn èèyàn kọ́ kò fi pa kó fi da gbogbo ẹ̀ nù àwọn medical doctors wọ́n sì mà nípa àrùn tó máa ń sáwọ́ àwọn lè dáhùn fún so bóyá ó ṣeéṣe kó jẹ́ pé àwọn kankan wà nù ara bóyá òmù ni tó bá ti pọ̀ jù tó bá ṣe kínní kan ó lè mú kí awọ kó yà báyìí ó lè mú kí ẹ̀ lè pé kò rí bẹ́ẹ̀ kò wá lè dága bẹ́ẹ̀ àfi pẹ̀lú yọ̀ǹda ọ̀nà tò eléyìí ń jẹ́ bó ṣe jẹ́ àfi sì lè bímọ tí ọ̀já sùn jẹ́ bó ṣe jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àfin òbí tó bí wọn yìí dàsùn tó káwá rí pé àfin dára nítorí kọ́ba àjáfin ká máa lé wọn ká máa dẹdẹ wọn láfíríkà ọ̀ràn ni àwọn àlùpọ̀ láfíríkà ń bí ìtọ́jú wọn dẹdẹ àfin ká ni tí mú wọn lè gbé pamọ́ wọ́n lè jí gbé láàyè àwọn ẹlòmíì fẹ́ fi gúnṣẹ́ torí wọ́n sọ pé wọ́n fi ń ṣàwúrí owó Tanzania ń bẹ̀ wọn ò fi àfihàn àti ọjà dé lóòrù gan ẹ má ti sọ̀tàn torí gbogbo wọn fẹ́ dolówó wọ́n ti wá àwọn babaláwo òfo wọ́n ti sọ pé ẹ̀yin táwọn níìdì láti fi ṣe wọ́n lólówó òun náà ni wọ́n rà fún gẹ́gẹ́ bí àwọn abuké ṣe dáràn náà ní nàìjíríà ń bí nísìnyí báyìí agbègbè wọ́n lè jí gbé lọ́sàn-án gan nínú ìgboro táwọn ọmọ àwòkọ́ owó nù wọ́n lẹ́ni tó kún káfíìrì tó wá fowó lẹ̀ tí wọ́n lè pè wọ́n pé kí wọ́n tètè pín dúkìá rẹ̀ gẹ́gẹ́ bíi ta mùsùlùmí lọ́kàn kí lọ́kàn wọn sọ fẹ́ ká máa lọ sí karamba ni sẹ́yìn fẹ́ jẹ́wọ́ káfíìrì ọlọ́run bò sí lẹ́tọ̀ọ́ fún yín kí ká jẹ́ pẹ̀lú àṣejù torí di eléyìí ẹ bùkátà rẹ̀ wọ́n bá ti wọ́n wọ́n ṣe ọ̀kàn yín níjọ́ bá ti kàn yín yẹn dá sí min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni. wọ́n láwọn ní ṣọ́ọ̀pù ládùúgbò kan ẹni tó wá ní ṣọ́ọ̀pù yẹn ó máa ń tẹ́yàn rìn ó sì tún máa ń ṣẹlẹ̀ máa bí kan bẹ́ẹ̀ wọ́n táwọn lè máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀ táwọn lè máa ṣe sọ láti lẹ́yìn rẹ̀ pọ̀tọ́kẹ́ ti sọ láti lẹ́yìn babaláwo ẹni tí bá ti sọ pé máa ń tọ́pọ̀ amá káfíìrì ni bọ́ọ̀lù mùsùlùmí sọ àìlájúlẹ̀ tí wọ́n máa ti sọ láti lẹ́yìn káfíìrì kọ̀tọ́ kẹ́sì sọ láti lẹ́yìn rẹ̀ wọ́n ní abó lẹ́sẹ̀ sọ báyẹn anábì idris náà tẹ́yárin sẹ́wọ̀n kọ́mọlẹ́yìn anábì idris lẹ́yìn anábì idris lọ́lọ́ ìlà tó ń fà sínú ìpẹ́ àmì jíjà nàbì rẹ̀ ni nítorí tó bá fà á ọlọ́run máa mú ṣe kò ń gẹ́ bí nǹkan ti ṣe rí tó lẹ́yìn tí wọ́n fẹ́ ṣe kò ń gẹ́ sanabi idris lọ́lọ́run rán sẹ́yìn ọjọ́ ìbò ti ṣe jẹ́ ẹ bó lẹ́yìn náà ti wá gba ṣọ́ọ̀pù lọ́dọ̀ rẹ̀ wọn àrántí béèrè lẹ́yìn sọ láti wọn béèrè wọn lò lómi ṣọ́ọ̀pù táwọn gbà wọn mhm. kọ́ ló ní ṣọ́ọ̀bù ẹ̀ńkì tó bá dé kó ńlọ́ba kọ́ mi kíláàsì tí ń ṣẹlẹ̀ ìmáàmù bẹ́ẹ̀ ẹ̀sì tí má ti ọwọ́ rẹ̀ ẹ má ti sọ láti mẹ́ wọ́n dè yín wọ́n dè yín kí wọ́n mú yín dè tí lọ́la wọn mùsùlùmí táwọn lè jẹ́ báwọn làwọn bá wọn wọ́n sòkòtò tá ń fẹnu rẹ̀ sọlẹ̀ kọ́tọ́ o kọ́tọ́ ẹkún ti dọ́ ọ̀mà pété lọ tiẹ̀ kò ní rán ṣòkòtò tayọ òkòtẹ̀ ẹni bọ́dù tó fẹ́ rán ṣòkòtò tiẹ̀ tayọ kókósẹ̀ kọ́ lọ bòmí. wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ kọ́sọ́mà máa ta kọ́sà owó ọ̀ràn lẹ́yìn fẹ́ pàṣẹ owó alákòóbá alákòóbá tí èso alábà wọ́n ní ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn títàlẹ̀ díẹ̀ sí náà. téèpù tí ó ti sábà kò téèpù tí wọ́n gbòdú báyìí lọ àdó ó kẹ́ ẹ lè fíìtì kan kò ní lọ ọ̀rọ̀ tó bá ti mọ̀ yín bá alùsùn náà náà máa gbé sẹ́wà fún yín ṣáàlà àbí nna mba náà dị alùsùn náà bẹ́ẹ̀ yẹn díẹ̀ díẹ̀ wípé tí a máa bá tó kò tó akọ́mọ́kọjá tó lè máa ṣe sọ̀láàtù nínú sẹ́ẹ̀lì rẹ̀ tí èsì ilé ọkọ rẹ̀ àbí báwo níbo náà ni ọba ti máa ṣe eléyìí ò ní ìdìbéèrè eléyìí ò ní ìdìbéèrè eléyìí èsì fáyidọ́ tó kọ́bọ̀ ṣe lázìmù fáyidà ni wọ́n rò pé lázìmù fáyidà kò láǹfààní kan gbọ́dọ̀ bá tún ti ṣe àjẹ́ so òun ní kò ilé ọkọ rí òsín tó sì sùkúlù níṣẹ́ yẹn wá sùkúlù lógun mọ̀ sọ ilé ọkọ rẹ̀ sì wà lẹ́kọ̀ọ́ ọbẹ̀ ti sọ̀lá tí ọmọ padà èkó ní sọ̀lá tó sọ́bẹ̀ lórí àtìrí magiri àti ìṣẹ́ ààrẹ rí nǹkan mọ́ hósítẹ́ẹ̀lì rẹ náà nílé rẹ hósítẹ́ẹ̀lì rẹ nílé rẹ ní eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ bàbá lọ mọ́ṣáláṣí kò burú àmọ́ hósítẹ́ẹ̀lì nílé rẹ ní ìṣẹ́ àmọ́ mo gbọ́ nínú ìbéèrè rẹ̀ bí ìgbà tó ti kọ́ lọ́kọ bí ó lẹ́ ti kọ́kọ́ lẹ̀ tẹ́ wá sùkùl tó ọyẹ pẹ́sẹ́ pé ẹ jìnnà sọ́kọ yín púpọ̀ káwọn gbọ́kọ́gbọ́kọ́ wọ́n má gba ọkọ ọmọ yín lọ́wọ́ wọ́gbà yìí alómi máa padà sunkún torí àwọn incident kan wà tó ṣẹlẹ̀ obìnrin sọ fún un study ní ìlú kan ọkọ sì wà ń lù mí ọwọ́ bí ọdún mélòó tó fi lọ sọ́ọ̀tì yẹn ọkọ ti wà yóòzù mára nù so ìgbà tí ìyàwó dé ìyàwó ọjọ́ lójúmọ́ níkà ń rùn sí ni wọ́n fẹ́ lè dànù so ìgbà tí àwọn èèyàn gbọ́ tí wọ́n gbọ́ tẹnu ọkọ tí wọ́n gbọ́ tẹnu ìyàwó ń padà gbé ẹ̀bí fún wípé ìwọ gán lọ sọ́kọ rẹ̀ nù wọ́n gán lọ sọ́kọ rẹ̀ nítorí pé ẹ máa gbọ́ pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ̀nyẹn àwọn ọ̀kan alọ́kọ̀kúnjọsìn tá a gbọ́dọ̀ mójútó àwọn kàkà kún pé ìgbésẹ̀ kan ní nínú ìgbésẹ̀ ìgbésí ayé so wọ́n máa wò pé bọ́kọ kan bá kọ́ ní ọkọ mi là á ní kò bọ́pọ̀lọpọ̀ sí sọ́kọ ni so ó wà ń padà bọ̀ wá yí ọ because àsìkò náà gbogbo ẹ̀ tó bá ti pọ̀ bá pàdánù ọkọ ọmọ pé nǹkan sọnù mọ́ lọ ẹ mọ̀ pé gbogbo tí ọba sì jẹ́ ti wà àìmọye rẹ̀ ẹjọ́ bọ́mọ wa lọ́wọ́ ìyàwó tó fẹ́ ní ìsìn tí ọmọ yìí rẹ̀ nítorí pé ọba àti fẹ́ tó wá di gbà wẹ́wọ́ rẹ̀ fẹ́ pé tìkàtẹ̀gbìn tààrín fín tàfojú di iní fi ṣe nígbà tí ìwọ náà bá kọ́ tó bá di kọ́ pàdánù rẹ nísìn wọ́n ní nígbà tí òkùnkùn bá bolẹ̀ birikiti là á máa mọ iyì òṣùpá a kì í mọ iyì òṣùpá ńgbà tí òṣùpá bá ràn ẹ̀yin ajẹ́ kó kíkùn ó dé so wọ́n kì í mọ iyì ó dìgbà tí wọ́n bá pàdánù rẹ̀ ọkùnrin tó ti torí pé ìyàwó òsínlé tó na dùn ranù kò túmọ̀ sí pé ni ọ̀daràn burúkú lọ náà ọ̀daràn burúkú ni ṣùgbọ́n wọ́n ní ẹkún ló bí tun kò sí pé yóò sì ranù nínú àjẹ́ńdà rẹ̀ tẹ́lẹ̀ ìyàwó òsì ń lò ló fi dún ranù bíbá ẹsẹ̀ kó lè tiẹ̀ náà bá pé ìgbà tí ìyàwó kan sá lọ kó ń lọ sùkúlù ṣebó mi lọ́yẹ kọ́ fẹ́ tó bá dé mọ́rẹ́ ní kéjì kan òkè lọ fẹ́ kó tiọ́ kò sí nǹkan kan tó tiọ́ ẹ̀ ẹ́ nítorí pọ́pọ́ ò lè dá dúró kọ́kàn dúró ń yọ padà sí ránù yọ padà sí bàjẹ́ tó o tẹ́lẹ̀yìn wọ́n á lọ sí ránù ó sì rége tó fi lọ́ọ́ fi ìdí kókòkókò nítorí káwọn èèyàn fẹsẹ̀ rìn náà wọ́n dùn ma ẹlòmíín gbé àrùn káfẹ́ kí wọ́n bá fẹ́ pín fún gbogbo aráàlú yọ kárí ṣe ibi ìranu wọn sì máa bọ́ pọ̀lọpọ̀ pàdé tọ́ wọ́n ní àwọn pépà. So, handout sùkúlù àwọn máa lọ ta fáwọn ẹ̀yà alákàrà àtẹlẹ́já wọ́n á máa fi san àkàrà àtẹjá fáwọn tí nǹkan táwọn ń ṣe ń da ọ̀dà tẹ́ bá ti wo àwọn pépà ń finifini tẹ́lẹ̀ pé kò sóko ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀hẹ́n torí pé wọ́n lè kókó ọlọ́run sí ní transliteration wọ́n kọ a double l a h Allah náà pé àlè gbà wọ́n á jẹ́ pé náà lẹ́tù fi máa ràkàrà lẹ́tù máa tàkàrà lẹ́yìn náà àkàràmọ̀ kó mu wá lókùn ìgbà tẹ́ni tí wọ́n bá ti gàkàrà náà bá ti kọ̀ láti jẹ tàdáàmá nítorí pé ní tó bá ti fi ń kíkọ́ báyìí tó bá kàkàrà gbóná sí i yóò sì máa wò ẹ máa ti tó ń jẹ kú jẹ ń ti yín náà ẹ máa kíyèsí kí ni wọn fi ń takàrà fún yín ẹ láwọn ibi tí wọn ti lajú láyé àwọn pépà kan wà kan ti ṣe wọn play ni wọn lọ rà tuntun tuntun bíbọ àwọn pépà yẹn gan wọn ti ṣe in form of jacket tó bá ti ra nítorí fẹ́ rà sí yẹn wọ́n tún ti ṣe ọ̀nà tí wọ́n fi bọ̀ di ẹnu rẹ̀ wọ́n tún ti ṣe ọ̀rá sínú rẹ̀ tí ó di kó tún máa gbóná gẹ́gẹ́ bó ti rà wọ́n ìdáàbò gbogbo àwọn ìgbà tó fi fi báyìí kọ kí ní nìsín yọ lẹ̀ máa ní tọ́ máa jẹ handout máa ń rákàrà Africa any disease no dey kill Africa abẹ́rẹ́ rí nǹkan mẹ́ o agbanbi tó léwu sí kẹ́ owó sókò ọlọ́run àmì ẹlẹ́ẹ̀kejì hygienically àlàáfíà wa pàtàkì tó torí pé ẹ̀mọ́ kọ́kọ́lọ́kọ́ tí wọ́n ń sáré ní ti tí wọ́n lọ fọnú tí wọ́n fẹ́ dọ̀ tí wọ́n fọ̀ funfun àti ọjọ́ tó ti pẹ́ ní ti ń kó sára so kò láìkì pé gbogbo ìdọ̀tí mi náà yọ ọmọ bàgbẹ́ lọ omi lè máa dúró síbi kan wọ́n máa dúró síbì kan wọ́n máa dúró síbì kan iná nìyẹn padà máa rán nínú ìgbésí ayé rẹ̀ tọ́ eléyìí jẹba wọ́n ní ǹjẹ́ alukur'an látàrí anabi sallallahu alayhi wa sallam tó fi dáyé àwọn tàbí'í kí lorúkọ irú kíkọ tí wọ́n máa kọ nítorí pé alukur'an lónìí àwọn sọ pé almushaf. بالرسم العثماني بالرسم العثماني رسم تاني لا تايا النبي tó fi dá yà wọn tàbí à wọn máa ń pe mushaf láti ìbẹ̀rẹ̀ islam títí tó fi di ayé Uthman radiyallahu anhu ni mushaful imam mushaful imam ó kórè ó sì yí padà títí dòní mushaful imam òun náà ni wọ́n ń pè títí dòní mushaful imam yẹn àmọ́ kọ́ tán pé writing kan fi kọ́ ṣùgbọ́n nígbà tí Usman wá ní kí wọ́n kó gbogbo ètò wà lọ́wọ́ àwọn èèyàn káàkiri tó ní kí wọ́n kó jọ tó wá ní kí wọ́n tún kọ́ kọ́tù tí wọ́n fi kọ́ láyé Usman yẹn ni wọ́n ń pè ní ar-rasmul Usmani ìyàtọ̀ tó sì wà láàrin ar-rasmul àti Eh, common writing of Arabic ọ̀pọ̀ ọ̀pọ̀ ní ìsìn táwọn bá fi kọ asamawat asamawat akọ alif lam sin mim waw àbí mim alif wow alif ta ní arọ́sùmù alẹ́tùmánì ẹ̀rí pé sàmà sàmà sáàmà alif òní sí lẹ́yìn má ayé àti rondo kasi lókè báyìí bákan náà ọ̀sọ̀rẹ́ ẹ̀zẹ̀kẹ́ ọ̀sọ̀rẹ́ tù alif lam sọd lam alif sáàmà rúbọ̀ tó ẹ̀zẹ̀kẹ́ alif lam zayin kaf alif sáà um, mọ̀rúbọ̀ níbi eh, rọ́fúnlọ́sùmáni láà làmà alif sọ̀láàtì wọ́n sọ di wáwù wọ́n kọ láàmù wáwù wọ́n wá fọmọ kékeré sórí wáwù títà mọ̀rùbútọ̀ tó wá ẹ̀zẹ̀gáàtì náà wọ́n kọ káà wáwù ọ̀tẹ̀lì àǹfà alìfù kékeré sí lórí títà mọ̀rùbútọ̀ tó tún tẹ̀lé tẹ̀lé yìí jẹ́ rọ́sùm alùsùmánì eléyìí tí ó ká máa fi kọ alukur'an tó lẹ́yìn ọ̀bá wa má alukur'an jẹ́ pẹ̀lú àrọ́sùmù lòtùmáàní yóò pèsè kúkè o yóò pèsè kúkè ní ilé ẹ̀kọ́ wa kan àtàwọn ilé ẹ̀kọ́ ní Kútọ́nù àwọn ilé ẹ̀kọ́ Libya. sàǹfààní Libya yẹn inú jàǹbá tó ṣe wọn láwọn ọmọ Libya láyé Muammar al-Qaddafi oníkékòó dé kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam kọ́ tàkà ẹ̀kọ́ sọ́wúrà revolution revolution revolution ìlọ́tàkà máa so yóò máa pera rẹ ní al your revolutionary brother onípera rẹ báwọn ọkà bá gbogbo nǹkan jẹ́ lásán wọn àmọ́ pẹ̀lú wọn lè mèdè lárúbá wọn lè ma physics wọn lè ma chemistry wọ́n lè mọ mathematics so ṣùgbọ́n ẹ̀kọ́ Islam ọ̀ma ọ̀kan náà olùkọ́ sáà ní kọ́ máa kọ́ wa ní àtẹ́rẹ́bíẹ́tì ìsìlámì yà ń gbà yẹn wọ́n wá fẹ́ káyà tó wá mẹ́ واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه بالغداة لكن قرين دال واو wọ́n á fa alẹ́ ìfòsí lórí wọ́n á kọ táwọn màrúbó tọ̀ lólùkọ́ bá ní bí lọ́gọ́dà wá di à táwọn ọmọ akẹ́kọ̀ọ́ kó ya àwọn tó ń kí alukóra ní gbogbo olùbí lọ́gọ́dà wá di wọn ni bí lọ́gọ́dà di olùlárúbá làwọn ń gbà náà wọn kọ èdè lárúbá ti di iṣẹ́ ọwọ́ ẹni tó bá máa ṣe lọ́ọ́ máa ṣe mo rò pé yé wa kì í ṣe pé wọ́n sọ pé èdè bàbá rẹ̀ èdè ìyá rẹ̀ bí yorùbá yìí náà níṣẹ́ ọmọ haúsá gbọ́ yorùbá jọ lọ ọmọ ibo gbọ́ yorùbá jọ lọ ọwọ́ aláwa yorùbá dákun dákẹ́. so nítorí di ẹlẹ́yìn lọ́ní bílúkọ̀dà wá ti bẹ̀lùkọ̀dà ti àníjọba àjẹgàdà wá ti alífọ̀ wà lẹ́yìn wáwù àmórí wáwù ni wọ́n gbá alífù sí kí lọ́ọ̀bà tá a fi gbé sí ọ̀nà kí ló dé tá fi gbé sí ara ìfi lárúbá lẹ́yìn torí ẹ̀ ló ti jẹ́ pé tó bá ṣe é ṣe fún wa ní gbogbo ìwé tá a máa ń kọ tó bá ti fẹ́ mú ayé alukur'an wá ká mú wá pẹ̀lú ar-rasm al-usman ọlọ́run ti ṣe gbogbo ẹ̀rọ ọ̀run ní nínú kọ̀mpútà ọkàn gébi tó ń fẹ́ ó sì lẹ́mà ó gébi tó ń fẹ́ ó lẹ́mà mo rò pé yé wa àgọ́tìgbà míì ò wọ́n gbọ́dọ̀ láti èsì o tó bá tún tún fọ́mátì kọ̀mpútà rẹ ṣe gbogbo àwọn àyà yẹn yóò di yóò di kudukudu yóò di triangle yóò di rectangle mo rò pé yóò wá ẹ̀hẹ́n tó o bá fura omi ọ̀dọ̀ umbrella torí ẹ̀ o nídìí láti tún change ẹ̀ o tètè tún wò ó torí pé tí fọ́ǹtì yẹn bá ti parẹ́ wàhálà bọ̀ ẹ̀dẹ̀ bó ti jẹ́ wọn lọ́pọ̀lọpọ̀ àwọn tó hàn alukurani lágbọn abòmí lónìí á rí i pé wọ́n kàn hàn alukurani ní gbogbo ń tọ́ tako Islam láàrin tí wọ́n ń ṣe omi lè máa fi ṣèpẹ́wọ́ pé nítorí oníkàwọn ọmọ ṣe òun tó ń kà fún àìdá àwọn òrí bíi tálkùránì ti pè láìdá ọwọ́ à ń bẹ̀ wọn ọ̀ká ni sẹ́wọ̀n pé sìgá tí wọ́n mu kò ní jẹ́ wọ́n ríran torí bẹ́ẹ̀ bá mu sìgá yìí fi hàn pọ̀ tá bẹ́ẹ̀ tí bá ti pè èèyàn lè ríran tó ibà lọ́n sọ pé wọ́n máa takùn rọ̀sọ́ọ̀lù wọ́n máa lè ha kùn àlùhù léṣe dáadáa káàrí gbogbo nǹkan náà kùránì. sọ́dọ̀ ní Ibn nígbà tó sọ pé eh, la'ana Allahu al-wasila wal-mustawsila والنامص والمتنمصة والواشمة والمستوشمة والمتفلجات للحسن كم بينه القرآن وانا آه القرآن تاكلات بردوكو ولكا تبا كاي بابا عمبي قد سامي وافي هوا وني تبالون تقول وما أتاكم الرسول وما نهاكم عنه torí rẹ nìkan أقول pé pẹ́bí ayé بعده ń bá أقول وما yóò الرسول á sọ tẹ́fọ́lọ́ sọ pé wàá tó fi ìhùhù tó dára tẹ̀lé tànàbí ẹ̀ mọ́nà ṣé tànàbí náà tá tẹ̀lé gbogbo ẹ̀ náà Al-Kùránì láti rí ẹ sọ fún wa bàbá tó máa tó yòówó túmọ̀ sí pé a lè sọ súnà nù ká gbẹ́sìn Ìsìlámù yìí gẹ́gẹ́ bá a ti lè di súnà lásán mú ká gbẹ́sìn Ìsìlámù yìí al-Islam al-Kitabu wa ibi tí wọ́n á lọ ni pé nítorí tún ṣẹlẹ̀ ńgbà mí ni pé láfíríkà àti bòmí wọ́n lè há alukurani wọ́n ha kalfatiha walakin al-mushkila ni pé wọ́n gbọ́ yìí torí eléyìí ara jàǹbá tó ṣe wá láfíríkà ni ọmọ mi ha alukurani tí ó sì máa kábi tẹ́júwì tí ò ní gbàgbé gbogbo bíkíbi yọ̀ọ̀kà fún ọ ṣùgbọ́n wọn máa tún máa eléyìí ò ní ìdíwọ́ àti láfíríkà mi. nísìnyí ilé haúsá àwọn èèyàn tó alukurani pọ̀ gan àmọ́ wọn máa ń sọ wọ́n dáadáa torí pé wọn ò fi ẹ̀kọ́ bí wọ́n ti gbọ́ yìí wọn ò fi pọ́n ẹ̀kọ́ kọ́ àwọn náà máa ń pè ní alárànmà alárànmà òun náà ní pé ọlọ́run ọ ìwọ tó ti alukurani wọ́n lo lọ alárànmà fún gbogbo olùmọ̀ ẹni tó bá ti alukurani wọ́n máa ń sọ fún pé alárànmà. ẹgbẹ́ tó wọn sọ pé alaramomi àwọn tó ti hàlùkùrọ àyàn tó lẹ́sẹ̀ rí ẹnìkan tó lòun ti tafsiri yóò ní alaramakàlẹ́gbẹ̀ òun ti hàlùkùrọ àyàn yóò ka tọ́ba ti mẹ́nu bá òun ọ̀ma yà ó ó lè sọ pé eléyìí máa yà máa eléyìí ló àmọ́ àti mẹ́rin dáná sí ilẹ̀ yorùbá ń bọ́ mẹ́ ni wọ́n ha ni ẹ̀rí tó sàrẹ́ máa ti kùrọ̀ àǹjẹ́ ẹ̀nà òyìn kọ́ mo wí alẹ́ yìí kọ́ wọ́n sàrẹ́ máa wá torí àwọn ọ̀ha àmọ́ tó àwọn haúsá ó ti ha láti wí ni yóò wí fún ọ ó lè má mọ̀ tó máa rẹ̀ nà wọ́n ní àwọn lè má mú kọjú sáà kébìlà àwọn máa mú wọ́n pẹ̀pẹ̀ sọ́lọ́ ó ti torí ti lè má mú gbà sọ̀ láti àbí yóò wò ti kálukú nìyẹn lẹ́yìn náà alákòóbá lè má mú pàtó bá rí fáwọn àjàmọ́ rẹ ọkọ̀ títà lùkìlà kí ló ń wọ̀rùn ìbí wọn lọ́yẹ̀ kọ́ kọ́ kọ́ kó tún wọn ṣe ìnàmá ju ilẹ̀ ìmáàmù so ìmáàmù kan ọwọ́ àwọn wájú torí kí ẹlẹ́mọ̀ wà àwòkọ́ sí rẹ̀ kò sí wájú nítorí nǹkan mi subhanahu wa ta'ala wa an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk